kọ́kọ́ fẹ́ ṣe ìpèdè fún gbogbo ẹni bá ń control page mi tó fẹ́ bà page mi jẹ́ tó fẹ́ kí àwọn èèyàn máa rí page mi mọ́ mo gbàdúrà fún gbogbo àwọn ìdábẹ́ ọlọ́run bá mi kọ̀ wọ́n sílẹ̀ ní orúkọ jésù ẹlẹ́dàá ṣẹ̀dá bá mi demote wọn ní orúkọ jésù gbogbo àwọn ìka àwọn ẹlẹ́mìí òkùnkùn àti àwọn tó máa ṣe burúkú káàkiri orílẹ̀-èdè tí wọ́n ń dààmú page mi mo gbàdúrà fún gbogbo wọn ọlọ́run jọ jẹ́ kí àṣírí wọn máa tú ní orúkọ jésù gbogbo iṣẹ́ burúkú tó máa ń ṣe fún orílẹ̀-èdè tó ń ṣe náà yíká bí tó ń bá wà wọ́n jẹ́ káṣírí wọn máa tú ní orúkọ jésù má jẹ́ káṣírí wọn bù wọn ní orúkọ jésù gbogbo ìka tó ń dààmú èmi àtọmọ àtàwọn olólùfẹ́ àti tó ń dààmú pílàfọ́ọ̀mù gbogbo àwọn ìkà bẹ́ẹ̀ olùwàjẹ́ káṣí wọn máa tú ní orúkọ jésù olúwa máa tú wọn ní àṣírí orúkọ jésù gbogbo ẹ̀dá tó bá ń gbàdúrà lòdì sí ayé tèmi àtọmọ àti àwọn olólùfẹ́ mi ọlọ́run bá mi kọ̀ wọ́n bó ṣe kọ́ sọ́ọ̀lù lórúkọ jésù gbogbo ẹni bá pẹ̀rẹ̀ níyàn pàtàkì àti èèyàn rere tó sì jẹ́ ènìyàn bú ní kọ̀kọ̀ ní gbangba ọlọ́run bá mi tú láṣẹ ní orúkọ jésù á gbogbo ìkà lórí ọ̀rọ̀ mi ọlọ́run máa fún wọn sí bẹ́ẹ̀ ló máa rí kò ní thank you for that because you answer prayer I worship you Lord I pray Lord for all the nations Father let there be peace in my home in my life in my children's life in all my well wishes life in the name Jesus hold the evil connection over me Father disconnect them right now in the name of Jesus gbogbo àwọn agbódegbà ìka gbogbo ẹnikẹ́ni tó rí pọn ganu ayé tó fọwọ́sowọ́pọ̀ lórí mi fún ibi Ọlọ́run bá mi rán ìbànújẹ́ àti kòjìyà àti wàhálà sáàrin wọn lórúkọ Jésù gba alágbára ìka alágbára ayé tó ń di èrè mi lọ́wọ́ tó ń di èrè mi lọ́nà tó ń di ètò ìnáwó mi lọ́wọ́ mo gbàdúrà fún wa ṣí wọn kó máa tú ní orúkọ Jésù má jẹ́ ká ṣe wọ́n bò mọ́ ní orúkọ Jésù gbogbo ẹ̀ṣẹ̀ yálàyà àtìrandíran wọn olúwàgbé wá sí gbangba lórúkọ Jésù bẹ́ẹ̀ mà ló máa rí kò mà ní yípadà Jésù agbára wa thank you Father àṣẹ tí má pa lónìí olúwa fìdí rẹ̀ múlẹ̀ ní ayé àti alone. My God, I want to decree, Father, establish it now in the mighty name of Jesus Christ. Thank you, Father, because always answer prayer. No weapon fashioned against me and my people shall prosper. Any tongue that rises against us on the judgment, they shall be condemned. I pray for the good people, the leaders that wanted to working for our nation to be all right. I pray, Lord, that you strengthen them in the mighty name of Jesus. Every unfriendly enemy, unfriendly friend, Mm, friend the friend. Pretending those who are pretending, yes, like a friend that they're actually enemy. I pray, Lord, that you expose them around me and my children, around me and our nation, around our leaders. So, Lord, expose the enemy in the mighty name of Jesus Christ. So, oh, Lord, save your people. Oh Lord, the real people, oh Lord, the good people, Lord, save them in the name of Jesus. I am an ambassador for Christ, a peculiar nation, so shall it be. In Jesus' name I pray. Amen. ẹ káàbọ̀ síbí hmm. ṣé rí ìwọ tó wà lórí tó wà lórí page mi yẹn mo ti dé sórí tí n bá bínú tí n bá bínú ọlọ́run máa bínú sí yín ṣe ti yín mẹ́yìn ìwọ tó ń control page tó wí pé nǹkan tá a kàn lè fi lẹ́ you cannot shut up my mouth I've seen it already you are trying to get the key for me you get many things but you cannot get the authority You know, the other day I was telling you guys, I, I said it on media that the, some people wanted to open my mouth. They want to take the key from me. It cannot be taken. It, I got it. And the Lord gave it to me. I didn't steal it. My family is good. Mi rí ẹrí èmi sí And you told dẹ̀ fi call camera. I know I don't like it Me okay, Inshallah won't be. ń bí. Ẹ you gbójú yín síta tẹ́ bá fẹ́ ṣe. Máa fi strange strange eh, àwọn fake account yìí comment sórí platform kẹ́ máa ṣe be strange person kan I don't like that bullshit so you are welcome to this platform I want to give updates okay either you try to manipulate it you don't distribute it àwọn tẹ́ bá distribute yẹn tó bá ti yá all of you doing that at all of you gbogbo nípa lálẹ́ máa wẹ̀wọ̀n ó ti yẹn tẹ́ bá lè fẹ́ di ẹ fẹ́ kọ́ọ̀bù ti platform tèmi our we are here on the truth let me now see the the problem is this I mean this morning You know, yesterday when I was doing that shot, I purposely and deliberately doing this because tá a bá ti ń sọ̀rọ̀ ọmọ ní pa o ó máa ni o people who saying that won't be sick gbòòrò they are part of the evil people also that are doing that those evil you know something about me if I don't know things eh, I won't say what I don't know okay at the moment bá dẹ̀ ti rí kinní I would say it If I think wà níbi ìgbà tí mo wá ń to pé à Canada gbà tí mo ah, ṣe dé tí mo rí tí mo bá tajà tó tà nígbà covid náà tó tà tí mo rí owó tí mo dẹ̀ ń lọ bí iṣẹ́ mo ṣiṣẹ́ ń gbà yẹn mi ìdẹ̀ lè fi six years ago gan mi lè fi wéṣìn náà i feel pain mo ti ṣubú many times o many things ló ṣẹlẹ̀ sáwà o so and uh, what i don't see in my country and i saw it there eh, it may it, may, it amaze me mo máa ń sọ nígbà yẹn ọlọ́run mi ìdẹ́vùn rí ọlọ́run dẹ̀ ń jẹun kú báyìí mo máa sọ pé ah, this place looks like heaven okay mi ìdẹ̀ débẹ̀ rí but that's how we have been preaching we have been giving the I mean the Bible teachers um, that you know because wonderful ìgbà tí mo dẹ̀ tún rí àwọn nǹkan tí mi ò like every many times ní Canada people I cry crying from United Nations because here in now in Canada I was now thinking I'm not safe because of what I feel and what I see and what people did to me they dealt with me here and um, now I can see things a lot of people are underneath fighting people who wrong you who believe the seniors you. They also use it because they have connection. They also using that connection to destroy many lives. Okay. So, but today, the reason why you know yesterday when I was praying is Emma Binuma. Okay, Oshe. See, yesterday before I played that video of that boy, I said the boy said I should not play his voice. You understand me? He said, please, ma, um, pé ẹjọ́ ẹ má ẹ má ẹjọ́ ẹ keep òun because it's like he need somebody he need like he's facing trouble also in his family among those yeah from beginning he's facing trouble because like mọ́mì wọn is a mommy's pet because mọ́mì wọn bí ọmọ yẹn fún ẹlòmíì that's Dare and Dare has been my friend ọmọ kékeré ni o ó kéré sí mi o last born mama mi no ó máa ju last born mama mi lọ díẹ̀ because last born mama mi should be forty kìíní sìn òun àti that's my mama mi ṣá group ni wọn náà ó máa ju tó sì lọ díẹ̀ hmm, but wọ́n sì lè jẹ́ ọ̀rẹ́ ṣe ti yẹn so èmi ò dẹ̀ kí n ṣe tó máa ń break ẹni tí n bá like mi ò kí n mi ò ń dójú tì í ẹni tí n bá like when i like somebody yá mi pé ńgbà kó tiẹ̀ jẹ́ pé bóyá géèmù ni nígbà yẹn tí mọ́mì ṣe fún mi mò sọ yẹn ẹ mọ̀ pé mo sọ mo ní mọ́mì lọ dáhùn amẹ́ríkà ńjọ́ kan ẹ̀gbọ́n wọn kan ní àbúrò kan àbúrò wà ní òjò kan second to last born last born bàbá wọn tán bí fún bàbá wọn Yẹmisí ó wà lamẹ́ríkà so ó tó má ti lọ sí ọ̀dọ̀ Yẹmisí gbà yẹn tí mọ́mì bá ń bọ̀ wọ́n ra nǹkan wá èmi àti mọ́mì kẹ̀dẹ̀ ká má jọwọ́ the same size yes bàtà tí mọ́mì fún mi yẹn gan ó kàn ju mọ́mì lọ lẹ́sẹ̀ díẹ̀ ni wọ́n ra fún mọ́mì so wá ju mọ́mì lọ lẹ́sẹ̀ díẹ̀ but wọ́n tún wá ní wọ́n rà kan fún mi ṣó ti yẹn bẹ́ẹ̀ so ìjọ ṣe yẹn bàtà pọ́pù tí wọ́n fún mi ìjọ mi ìgbàgbé for thirty something years now that is thirty thirty two years ago ni mò ń sọ yìí thirty two years ago ṣe rí pé bàtà pọ́pù tán fún mi yẹn mi ò gbàgbé o bọ̀ ṣé kí n sọ fún yín bàtà tí mo rà ní fún fámìlì wọn ń bẹ̀ yẹn bàtà mo rà fún fámìlì wọn kò ṣe kékeré o ṣe rí gbà yẹn thirty two years ago yẹn wọ́n boy bọ́ìkì olórí gìdìgbò báyìí ni Family anu òjò yẹn náà ni anu òjò àwọn kan tó ti rí pé big àwọn ló disturb ayé mi mo le big àwọn míì wà tí mo ẹ ti understand tí má ka gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn ṣe fún mi àwọn owó mi tó wà lọ́wọ́ àwọn èèyàn tẹ bá wò mí dáadáa máa mọ̀ pé mo big ju majority of them lọ but a jà fún bigness nsìn a dẹ̀ jà fún ẹ ti understand i'm bigger than them because wọn ò ní kọ̀ọ̀kan tí wọ́n ṣe fún mi for good látọjọ́ tí mo ti mọ gbogbo majority of them they are always come like a problem so if i don't have a ogo and if god is not blessing me asọ̀rọ̀ àwọn ọmọ tó wà nínú ayé wọ́n ṣe jí lóyún yẹn then she come out and come and tell me gbogbo ọmọ tó wà lọ́wọ́ mi kó jáde bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣàlàyé this is good i did to this one this is the benefit this one benefit from me they should come out like that to come and tell me whatever they have done to me that is good kó wá sọ fún mi n tó ṣe fún mi ní thirty something years ago I'm coming Has you see one saw me man I want to check what is it. ok àwọn tó fẹ́ wá clean carpet inú ilé wa nínú company inú building they they send email the email is from the building so ti yẹ so landlord mi náà máa send kìíní sí mi sìn that is email tí mo receive so ó lè wà urgent ẹ má bínú. ṣeré bọ̀ yẹn it's not eh, ọmọ tí mo hate torí làárọ̀ yìí tí ó ti pè mí mo ti mọ̀ but nǹkan kan tí ó ṣe mí tí ó fọ́nì sí mi you know reason why I, my phone auto àwọn èèyàn mọ̀ náà pé phone mi kò ṣe gbogbo èèyàn ni máa ń record kò dẹ̀ ń ṣe gbogbo àdóòdẹ̀ tún depend phone tí n bá fi pè ṣó ti yé yín bẹ́yẹn and for a reason because tí n bá sọ̀rọ̀ àwọn èèyàn máa sọ thank God mo kàn tún dúpẹ́ lẹ́ni my mommy wọ́n dey cause a lot of havoc a lot of trouble between me and my family it too including me my my son my first fruit that I suffer alone lórí ọmọ yẹn irọ́ wo ni wọn ò pa mú mi tán tí wọ́n fẹ́ lọ náà lọ ọmọ mi against me all this password dey involve mo ti sọ níjọ́ tí pásọ wèrè kan tó pe rẹ̀ ní òní òun àti délé òjò délé òjò is a boy òun àti òun àti dáre ló máa jẹ́gbẹ́ àbí kó ju dáre ẹgbẹ́ ni group ni òun àti dáre you understand me it's just a small boy ó dẹ̀ ti di jí o gbogbo wọn náà máa sọ ara wọn di jí ọ dẹ̀ máa rí ẹfín i'm not your mate mi kì í ṣẹgbẹ́ wọn tí àánú òjò bá máa jù mí lọ díẹ̀ ló máa gbà lọ́wọ́ mi apart from ọjọ́ orí yẹn náà kò ní ànáǹtì jù mí lọ it doesn't have the grace jù mí lọ tó bá jẹ́ òní ogun tó fi jàmí àti gbogbo wọn tó parapọ̀ jàmí lógun tó bá fogun yẹn ja àwọn wọn ò ní dúró bí mo ṣe dúró lẹ́ni they won't be able to stand like the way i'm standing gbogbo wọn ọkùnrin yẹn wọn kò dìde wọn kò máa gbógun tiẹ̀ for what wọn bá gbógun tiẹ̀ tó wá tún parọ́ mọ́ ẹ what for torí kíni àánú òjò ọmọ yẹn ti sọ fún mi sí my life o oh, is in danger o àǹtí mi ẹjọ́ bá mi delete ẹ o oh. ẹjọ́ máa o oh. ó change statement wọn gbogbo pé ó rude sí mi ó rude sí mi ń jọ yẹn for real mi ò ń ṣẹgbẹ́ for real ó ń pè mí tó ẹni tí mo play náà mo sọ fún mo ní don't mention don't call me by my name mi ò kì í ṣẹgbẹ́ mo ní títa bọ́lá ló ń bá sọ̀rọ̀ mo ní èmi àti ọgbà tó dẹ̀ wá ń sọ yẹn tó wá ń sọ bíi pé Canada làwà pé kí ló fẹ́ fa jazz tí mi bá mọ̀ ẹ́ rí láti ilẹ̀ is another thing tó bá dédé pè mí kí lè ẹgbẹ́ ọmọ mi ẹgbẹ́ ọmọ náà pè mí lóko màá ṣẹ́gbẹ́ fún ẹ wá lọ́kọ́ sábẹ́ tírélà ni but mo tún gbàdúrà fún jọ yẹn because that is my psyche ọmọ bíi tí mi tó dẹ̀ sọ pé màmá ti kú yẹn mi ò lè gbàgbé bàtà tí màmá yẹn fún mi ọdún bàbá màmá yẹn náà mo ṣe dáadáa fún wọn ni wọ́n ṣe ń fún mi bàtà tó bá dọjọ́ sunday màá lọ clean màá lọ bá wọn ṣiṣẹ́ nulẹ̀ màá bá wọn clean nulẹ̀ èmi àti bímbọ bímbọ yẹn ni dáre ń fẹ́ ń gbà yẹn bímbọ bímbọ ọmọ bímbọ àjọṣẹ èbúté mẹ́ta nílẹ̀ ọ̀nà ògùn wà là ń gbé mi ò kí I've seen a lot and I've been through a lot. When I'm talking, they say, she's lying. She says to bring them down. She wants to destroy people because they are big. What do you call me? You see, when I was being treated wrongly here, I'm telling you, Nigeria is tough, but I feel like going to Nigeria. Yes. Do you know what? I want to put something to the whole world name because staying somewhere and some people getting the pain instead of them to to ṣe correction they are ready to pay money to destroy you to sue you to call to destroy your life on the good things so ti ṣe fáwọn èèyàn i'm cross ọmọ yẹn sọ pé kí n má gbé síbẹ̀ pé wọ́n ń tẹ̀sìn ayé òun àánú òjò is trouble all these people wọ́n mọ ayé assassin náà kì í ṣe pé wọ́n bà orúkọ wọn jẹ́ báwo lè èèyàn ṣe máa mọ̀ ẹ́ tó bá mọ pásọ̀ báwo ló ṣe máa jẹ ìyà èmi gan tí mi ò tí ò dé ènìmí rí Hmm? wọn ordain mi rí like a pastor a kàn lè jẹ́ evangelist ọmọ afẹnusọ tó pé wọ́n kàn fẹ́ use ẹ náà ni anointing evangelist dẹ̀ wà lórí mi for real because gbogbo wọn tó wọn kò sí kankan nínú àwọn tó trouble mi tó preach Jésù fún mi none of them tó bá jẹ́ àwọn ló gbàásù Jésù fún mi mi ì ní gba Jésù gbọ́ mọ́ for long time but mo ti gba Jésù inú ẹ̀ la máa inú olódodo wa la máa fi ba irọ́ jẹ́ láyé yìí láti sọ mi ò fi Me play a voice note ọmọ yẹn to bring that boy down but I play the voice note for you to know me. You ti play it, tán you will see everything tó go go fúnra rẹ̀ sọ about this family but only see sìn òun fẹ́ lọ lé màmá kú ó fẹ́ lọ ṣe òkú ipe ayé òun ti fẹ́ pé wọ́n máa pé ayé òun in danger báwo la ayé ẹ̀ sì máa in danger in the for the first instance ìgbà tó pè mí yẹn ṣé nísìnyí ló ṣe máa ló ṣe rí mi dáre ò ṣe rí mi lórí mídíà náà torí ẹgbà tó ti ń pè mí látàárọ̀ sí mo sọ fún mo kọ̀ tiẹ̀ ni pé ìgbà tó sọ pé why do you record me without my consent why should you call me without my consent why will you only many things ó ṣe ń jẹ́ tó rúdù sí mi náà tí mo lè pọ́n wọ́n ran ni àwọn kan ló ran ó lè má jẹ́ àwọn àánú family ó lè má jẹ́ òjò à Michael but àwọn kan náà iṣẹ́ kan ló jẹ́ fún mi because ó ti rí mi lórí media ń sìn kò ń ṣe ọdún kan kò ń ṣe ọdún méjì ó dẹ̀ ti wà London platform ẹnìkan tó dẹ̀ wá ló send message tó lánàá ó ti máa ń bú mi tó ti máa ń búlì mi tó ti máa ń terrorize mi for a long time ó dẹ̀ lóun gbé ní Toronto ó dẹ̀ lẹ́nu yẹn ló pè òun láàárọ̀ mo dẹ̀ fẹ́ mú ẹni yẹn ó ní kí n bá ń gbé fídíò yẹn wálẹ̀ ifá mi ò wù mí láti gbé fídíò yẹn wálẹ̀ tó bá fún mi ní nọ́mbà ẹni yẹn tó bá fún mi ní nọ́mbà ẹni tó sọ pé ó pè òun yẹn tó pè rẹ̀ ní Mary Daniel Mary Daniel yóò ti wà lórí platform mi ẹ mọ ibi tó máa ń gbà wọlé ó máa lọ sórí website tí mo open you know let me get tell me tell you what I uh, what how I got the money. ta lè lè tẹ́ntẹ́ hello. Yeah, who am I speaking with? Can you speak English, please? My name is Bola. My name is Bola, B-O-L-A, but I speak English. Where are you calling from? My name is Bola. Please, where are you calling from? mi ò mi ò play ọmọ yẹn láti fi bring it down so that ti wà lórí the reason why so ti eyín mẹ́yẹn I pray and the spirit of God work with me to for real I'm a pure person and nínú ayé ìkẹ́dẹ̀rẹ́ àwọn èèyàn burúkú ló máa ń ba èèyàn rere jẹ́ wọn àwọn èèyàn burúkú á máa gbayì àwọn èèyàn burúkú àwọn èèyàn rere yẹn wọn á máa pull wọn down wọn á fẹ́ ba gbogbo nǹkan ṣe jẹ́ láyé according to bó ṣe sọ̀rọ̀ fún mi níjọ́ yẹn gbogbo rìkọ́dì gbogbo mo mo sọ kankan gbogbo rìkọ́dì yẹn ló wà ní ọwọ́ mi you know kó tó pè mí mo ń gbogbo gbà tó ń sọ̀rọ̀ yẹn tó dẹ̀ ń bá mi sọ̀rọ̀ torí tí ìbàjẹ́ pé wọ́n bẹ̀ sí mi the way she was talking me down I mean sorry not she the way he was talking me down ẹ má bínú tí n bá gbé yìí ṣì fún she is a mistake okay o simple English ni but èèyàn máa ṣe mistake ẹ̀ gan the way he was talking me down I wasn't I'm a person tó yẹ pé ti love èèyàn mo kò love mo sọ fún correct mo correct with love Money, please Dare you are speaking to aunty sister Bola me just, sọ pé aunty Bola Money, sister Bola because that's what they call me in the church sister Bola you know in the church then we always call ourselves with respect even àwọn ọmọ kékeré by, even ó ní ọmọ kan ń sìn ó London gbogbo ló wà London they are very very small like this ọmọ kọríkọ ìkan wà nínú wọn last born kọríkọ ó ti marry ó ti bímọ ọmọ ẹ̀ ti dàgbà ọjọ́ tí mo rí ìyá kọrí tí mo rí kọríkọ kì í ṣe kọríkọ tó wà lórí Facebook yẹn o kọríkọ kan wà ní ṣọ́ọ̀ṣì yẹn bàbá tó ń ṣe sọmọlẹ olówó ni wọ́n pásọ ni wọ́n ọmọ wọn yẹn máa ń pè mí níyàwó òun láti kékeré a máa pé pé òun ọkọ sísàbọlá òun fẹ́ fẹ́ sísàbọlá ó fine tó ti yẹyìn ṣẹ́gun nígbà tí mo rí ní about ten years ago tí wọ́n fi picture ẹ̀wọ̀n mi I can't mi ìlérí lójú títì mọ́ mo. I know there will be six years nígbà tí mo sọ yìí ó wà bí six years so tó bá fi thirty six mọ́ bí six to seven She mo pé mama. máa lọ bí fourteen sí tó bá dẹ̀ ti wọ thirty ṣé mo pé ó lè má rí twenty eight gan tó bá ti lówó ṣé tó ní sáà all these boys lára wọn àwọn tí ò tó wọn tí ò tẹgbẹ́ mọ́ mi wọ́n máa wà lórí social media ń bíbà wọ́n dẹ̀ máa tọ́kẹ̀ dáhùn ó lọ ṣì kò sówó lọ́wọ́ ẹ̀ olórí burúkú ẹlòmíì nínú wọn kò rálẹ̀ rí tó ń bà lọ́wọ́ ẹ̀ èmi mo soro pastor tó jà mí lólè mo sọ̀rọ̀ àwọn tó wà nù ayé tó jà mí lólè mo sọ̀rọ̀ mílíọ̀n gbogbo iṣẹ́ tí mo ti ń ṣe látàárọ̀ ẹ̀rẹ̀ máa gbọ́ ọmọ alámàlà àmàlà ló ń tà kíríkọ̀ ló ń tà iṣẹ́ ìdọ̀tí ló ń ṣe ó ń gbálẹ̀ gbà tí mo wà Canada bí mo ṣe ń gbálẹ̀ nígbà tí mo wà Canada yìí tí mo ń ṣe ọmọdọ̀ tí mo ń fa ìgbẹ́ tí mo ń gbé ìyá tí mo ń ṣe bí mo ṣe ń tọ́jú ẹni tó wà òkè tí mo ń tọ́jú èyí wà òkè tí mo máa nu pampers tí mo máa gbé iṣẹ́ tó kọ́kọ́ post mi sí ní ọjọ́ tí mo kọ́kọ́ rí iṣẹ́ yẹn báyìí mi ì lè gbàgbé láyé mi mi ò lè gbàgbé iṣẹ́ tó kọ́kọ́ post mi nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀jàjà nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú iṣẹ́ alternate care ní àbí nígbà tí mo wà pẹ̀lú comfort keeper iṣẹ́ yẹn báyìí ọmọ yẹn tó gbé mi lọ bá ọmọ tó gbé mi lọ bá ní ọjọ́ yẹn ṣé mọ̀ mo mo gbé èyìn fọlọ́run ọmọ yẹn yìí tó bá fẹ́ jẹun ẹ máa gbé ni ó dẹ̀ ti dàgbà bọ̀ tì ó wà ó ní challenges ó dẹ̀ gbogbo ó máa yàgbé sí gbogbo ara ó máa tọ̀ sí gbogbo ara many things ló ń ṣe fún wọn fi pass through and i'm going to be the one to do all those things mo gbé báyìí gbogbo ara ń dùn mí mo tún yàtọ̀ sí ìgbẹ́ àti gbogbo nǹkan tá a máa ṣe and then ní tó dẹ̀ máa ń jẹun ó dẹ̀ máa yàgbẹ́ sí gbogbo ara ó máa ba gbogbo orí bẹ́ẹ̀dì jẹ́ gbogbo aṣọ mi báyìí ti máa lọ ń gbà mí báyìí aṣọ uniform ti máa wọ̀ ìgbẹ́ máa wà ń bẹ mo gbúdọ̀ fi perfume dání tí máa ra perfume tí mo gbúdọ̀ máa fi sára you understand me I suffer and then mo dẹ̀ ti help àwọn èèyàn rí mo dẹ̀ ti wà on my own mo ti wà nílò ìbò náà tí mo ti wà establish wọ́n á padà wọ́n dá mi padà sẹ́sẹ́ àrò wọ́n tún tẹ̀lé mi kiri gbogbo tí wọ́n bá mi ṣe tí mo ṣe fúnra mi They're collecting it. They're waging war against me. They're disturbing my life. And they want me to be. Gbogbo ẹ̀ nígbà tó kọ́kọ́ yá mo mọ̀ pé mo kàn ṣe bàbá kan mo ṣe ń you have to forgive people times million times million times ten si times thirty times ten you know and all the people preaching it nobody preaching forgiving anybody. And tó bá tún ṣe ẹ̀ tó bá tún ti wá báyìí má tún wò pé atẹ́gùn tún ti fẹ́ sí mi you, bá tún wá tó ń tún ipá atẹ́gùn fẹ́ sí ẹ̀ ibi tí wọ́n ṣe dé ní pé àwọn wicked pastors mò mí nínú àwọn yìí náà wọn ò ní shame to God wọ́n dàbí àwọn ọmọ olórin yẹn ni àwọn ọmọ celebrity tó ń bá ba yé ẹ̀jẹ̀ lóhun tó bá rí pé o tún ráìsì wọ́n máa wá the same style ni wọ́n jọ ń lò kí lẹ́nu wọ́n dẹ̀ sọ pé àgúrò fi dàpọ̀ dọ́gba pẹ̀lú aláìgbàgbọ́ aláìgbàgbọ́ a máa rí aláìgbàgbọ́ ìsálẹ̀ aláìgbàgbọ́ ṣe ṣe ta aláìgbàgbọ́ gan tún lè sọ fún ẹ pé ó kè má bínú àwọn ò ní gbà alágbàgbọ́ lè sọ fún ẹkú kì í má wọrí okay i'm sorry àmọ́ ipá ṣìwà máa tú ó dẹ̀ títí bẹ́ẹ̀ fi wálẹ̀ àmà forgive us we are going to make things will happen for you wọ́n tún lè máa àwọn alágbàgbọ́ yẹn tún lè máa fẹ́ jẹ́ kó rówó kán fẹ́ kí ayé ẹ̀ dáa kán fẹ́ kó máa rí kó ṣe business kán máa patronize ẹ̀ kó ba lè dáa fún ẹ àwọn eléyìí wọn ò ní dárí jẹ wọn àwọn ló ṣe o wọ́n tún máa claim victim wọ́n tún máa claim bí pé wọ́n ló bá yé wọn jẹ́ bí pé wọ́n ló ṣe wọn i never see things like this lọ́jọ́ tó ti rìn ọmọ yìí mi ò yẹ kí kó ṣe pé mo play voice tone láti pull it down but àwọn èèyàn tó sẹ pé wọ́n bá àánú òjò jẹ́ ni torí àwọn a lot of people yẹn àwọn èèyàn tó dẹ̀ máa ń blame àwọn tó wà níbẹ̀ tí wọ́n máa sẹ pé wọn ò lè sọ̀rọ̀ yẹn ẹ̀ eh, they cannot even come out and talk they will defend their pastor tí wọ́n bá bí wọn rí kó wá sọ these people they will they can kill them ó ti yé mi nísìn pé wò ó jẹ́ ń sọ fún ẹ kò ń ṣe gbogbo àwọn killers àtàwọn terrorists wà nàìjíríà kò ń ṣe àwọn hooligans nìkan ló ní wọn àwọn pásọ̀ ní nínú àwọn kìnìyẹn i tell you àwọn pásọ̀ ní nínú àwọn tó ń pààyàn nàìjíríà wọ́n máa ní yes nísìnyí torí pé sọ pé ẹmẹ ẹmí àǹtí sister you cannot tell me before you record me now ó ti wá fi ó ti ẹjọ mà ó ti fi sí you cannot tell me before you play me you me before you record me my phone record i do tell people don call me o oh, if you are not good person ó yesterday i noticed that some people collected my daughter id and I call United Nations FBI Canada government Nigeria government I'm raising alert ni in future because I'm not stealing and I'm not ready to steal if I don't have money to pay this rent eh because I'm not working because I suffer I'm still suffer Once you ń suffer mi lọ́wọ́ ni pé mò ń gba punishment and for lori kini for me speaking the truth I'm not just a blogger that just speak yarn I speak because of what people did to me. I'm not being paid for somebody to come and talk. I'm telling people what they did to me. And before coming to Canada, I tried a lot of police also in Nigeria. I tried my best. I moved from one state to the other for me to have my peace. Even when they collect my things from me, I move on. I just leave them. This is what they've been doing for past years. The story of Anojo is about 30 something years. 32 years ago, ṣé mi try tó ní àbí thirty one years ṣé mi try mi ìgbìyànjú ní thirty two years ago kéèyàn máa dín kó máa fìyà jẹ èèyàn láti twenty something years ṣé kò tó ọmọ mi ni wọ́n tún máa dín pẹ̀lú sí mi ò ní gbà bẹ́ẹ̀ ni tí n bá dẹ̀ yọ mi ní ojú mi tí n bá bínú ọ̀run máa bínú sí gbogbo àwọn tó ń ṣèkà fún mi torí lórí òtítọ́ ni mo dúró lé oore dẹ̀ ni mo ti ń ṣe lọ́jọ́ tí mo ti di ayé mi I work to serve people. Even my platform, I do work to serve people. On this my platform, I use it to serve people, to serve the nation. I've helped a lot of life. Yes, I've saved a lot of many souls. But for me, saving souls, they want my soul to be lost. For me, saving life, they want my life to be lost. It cannot be possible. Yes, no retreat, no surrender. The Lord will fight for me. And all the wicked people around me shall be exposed ní tọ́mọ yẹn sọ tí bá play fún yín tí wọ́n tó kékeré tí mo ì play yẹn sí tí ẹ sọ pé my life is in danger please aunty help me to delete that video parents dey he want me to delete it for people not to confirm that okay all the word I know Ojo is doing is right is true e co it's true we no lie and since then has anybody investigate know Ojo nobody because when uh, Oshibajo was there the other time he quickly they gbogbo àwọn tó bá ti wà ní power they will quickly go and embrace them and go and get close to them so that there won't be any justice then but nobody will be able to prove them that is the tax why tí àwọn èèyàn tó bá wà ní wọ́n ti ẹ̀ fi òfin sílẹ̀ kò kò yẹ kó máa túmọ̀ church people to go their way the politicians to go their way ó ti yé oníkálukú kó máa ṣòwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ because òwò tó ń ṣe pẹ̀lú àwọn pastors kò jẹ́ kó lè ní nàìjíríà gan rojú nítorí tí n bá dẹ̀ wá ń pa òfin àti má sọ̀rọ̀ yẹn torí tó ṣe fún mi ni. i'm a living like i'm a living experience so tó bá ní kéèyàn wá sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ fáwọn èèyàn mo lè tún tí bá ṣe ń sọ tèmi báyìí máa sọ tó tálì mọ tí wọ́n ṣe fẹ́ nìyẹn kẹ́ẹ̀kan wo gbogbo series of nǹkan tí mo so yìí sí àwọn tí wọ́n sunkún jáde tán ti fẹ́ kú yẹn series kan ni wọ́n ṣe fún wọn nínú series oríṣiríṣi tán ti ṣe mi. Ati ìdílé mi series kan ni wọ́n sọ gbogbo wọn wọn ò tí full story tèmi láti bí mo ṣe sọ láti ìsàlẹ̀ síríìsì kan ni wọ́n sì sọ nínú síríìsì ṣé àwọn wọ́n ti dúpù wọn wọn ò dúpù wọn náà ṣe wọ́n kàn fi ìyà jẹ wọn ni wọ́n ti fi ìyà jẹ èmi wọ́n ní má tẹ̀síwájú kò sí tí wọ́n fojú mi rí ní South Africa mo kúrò Nàìjíríà kò sí nǹkan tí àánú òdo nìkan fojú mi rí tí bá lọ bì kan báyìí ṣọ́ọ̀ṣì tí mo lọ ń gbà yẹn ṣé wàá sọ kankan fún yín lónìí ọ̀rọ̀ mi máa já mọ́ra wọn ẹ má gbọ́ ó dẹ̀ fẹ́ kí ọlọ́pọ̀lọ́ ni kó forí bá mi lọ o nígbà tí mo wà ní South Africa tí mo rò pé tí nǹkan tún ti àánú òjò ló wà ní gbogbo àti ó dá mi lójú kan pé pásítọ̀ Olúkọ̀yà máa wà nínú iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí pé àwọn ẹ mọ̀ pé mo sọ fún yín gbogbo mẹ́sẹ̀jì tó pè fún mi nígbà yẹn tí mo dẹ̀ rí pé mi ò pè wọ́n Ọlọ́run gbọ́ mi ni mo fẹ́ mọ̀ wọ́n mo kàn lọ ṣọ́ọ̀ṣì tó pé wọ́n ní wọ́n gbàdúrà dáadáa ṣọ́ọ̀ṣì mo dẹ̀ rí ṣọ́ọ̀ṣì ó dẹ̀ gbóná mo dẹ̀ ní mo fẹ́ máa lọ bẹ̀ ó dẹ̀ pẹ́ mo lọ ṣọ́ọ̀ṣì kò tí ì pẹ́ ọ̀sẹ̀ kò tí ì pẹ́ kan kò pósí ọ̀sẹ̀ méjì kan nọ́bẹ̀ sí pariwo mi lórí pulpit sísábọ́lá ajagunà ṣùrìpọ̀ tójú ọ́fíìsì sísábọ́lá mo ní kò lè jẹ́ mi bí mo ṣe sọ nìyẹn I was telling myself it cannot be me Sisabola, kan and ajagunà kan be you know that's my family name wa nìyẹn kí n tó má rí o ti yẹ yín bẹ́ẹ̀ sísábọ́lá ajagunà that's my family name you know I mean that cannot be me how can I come to church tí o ti pòṣù kan wọ́n máa pè mí bẹ́ẹ̀ ni yẹn náà sọ pé wọ́n máa sáré fi ẹ́ sípò kan wọ́n sáré fi ẹ́ síbì kan because ó wà nínú ọjà and then wọ́n dẹ̀ believe pé nínú ọjà yẹn náà tó bá tán bá fà ẹ́ síbì kan ìwọ náà máa fa many people so ti yẹ ó máa fa many people. mi ò sọ pé kò dáa torí wọ́n ní ká máa jẹ vegelize fáwọn èèyàn ni ẹ mọye ayé mi tí mo ti ẹ mọye risk tí mo ti gba ayé mi tí mo ti fi ayé mi gbà ni ìgbà tó ń jà ní Ifẹ̀ àti mo dá kẹ́kẹ́ yẹn èmi àti Kẹ́mi àti ta ni náà ta lọ sí Ifẹ̀ tó ń ní ká lọ máa preach fún Jésù tí wọ́n ń jà ní Ifẹ̀ àti Modákẹ́kẹ́ a máa fi ẹsẹ̀ kò sí mọ́tò tó ń rìn a máa fẹsẹ̀ rìn láti Ifẹ̀ lọ sí Modákẹ́kẹ́ torí gbà ṣe ní branch kan níbẹ̀ vineyard of mercy ṣe ń open branch gbà yẹn pásọ̀ ta lọ bá ń gbà yẹn tó ṣojú dúdú báyìí ó ní àdá pẹlẹbẹ báyìí àdá má àdá sharp knife báyìí ló ní lábẹ́ kí ni ẹ̀ tó fi wọ́n wá kí ló fẹ́ fi ṣe ó ní táwọn pípù ìbá wọlé ó lóun máa ṣàwọn náà padà ní tó bá fẹ́ ṣàwọn àbí tó bá fẹ́ pa yes we are laughing that day èmi àti Kẹ́mi Ẹgbẹ́yọdé nígbà tó yá bá ṣe lọ yẹn tí Kẹ́mi Ẹgbẹ́yọdé kò pẹ́ àánú òjò òun ló máa òun ló skata èmi àtẹgbẹmẹdé tó bá rí ẹ̀pẹ̀lẹ́ askata yín tó bá rí ẹ̀pẹ̀lẹ́ askata yín they will make sure you dúró lẹ́ọ̀kọ̀ọ̀kan bí ráìsì bí ráìsì àròsọ tí bó bá sí ráìsì àròsọ kan wọn ò ní jẹ́ yọkọ̀ ṣoṣo ó máa kó papọ̀ báyìí ni ó máa mẹ́sọ̀ pẹ́ dúró lẹ́ọ̀kọ̀ọ̀kan báyìí ni kẹ́ máa wúlò tó bá dẹ̀ dúró lẹ́ọ̀kọ̀ọ̀kan tí ò sẹ́ni bọ̀dì lẹ́gbẹ̀ẹ́ tí ò ṣó lè yó yàn ṣó lè yó rẹ ṣó lè ṣe fúnra rẹ they make sure you are alone you make sure you are alone they make sure you are alone let them ẹgbẹ́ yọdé come out and talk yes Kẹ́mi Ẹgbẹ́yọdé gave me òun náà ni the same Kẹ́mi Ẹgbẹ́yọdé ni mo ló sọ̀rọ̀ wá sí wáyé Kẹ́mi Ẹgbẹ́yọdé ó sọ̀rọ̀ àánú òjò bá ilẹ̀ ó fi tì ó sọ̀rọ̀ àánú òjò títí di bá ṣe sọ̀rọ̀ Kẹ́mi Ẹgbẹ́yọdé ò tí ì jẹ kò fẹ́ ọkọ rí wọ́n dẹ̀ ń pariwo kiri wọ́n wá sọnù lémi pé ìyá ẹ̀ ló ń ṣe ìyá ẹ̀tọ́ ló ń ṣe yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ ń sàbù lọ́dà àánú òjò wọ́n ní ìyá ẹ̀ làjẹ́ òun ló fi dájọ́ òun ló dààmú ayé ẹ̀ ìyá ẹ̀tọ́ ló ń ṣe yẹn ó ìwà nínú ṣọ́ọ̀ṣì àánú òjò nínú branch kan ni wọ́n fi ṣe head of head of pastor nínú ṣọ́ọ̀ṣì wọ́n dẹ̀ ń sọ kiri wọ́n dẹ̀ ṣe máa kọ́lé ọmọ pásítọ̀ tó máa máa pọ́nra yẹn lé bẹ́ẹ̀ náà ni wọ́n máa sọ fún gbogbo èèyàn tó bá wà ní sọ̀rọ̀ àdìs wọ àwọn lọ́dà mú yẹn láàmú o àwọn ló gbé onúbọ́yá wọ́n ti yú sí kẹ́mi o wọn wà nífẹ̀ẹ́ kó má rí wọ́n máa ṣe kíni wọ́n máa sọ pé ìyá ẹ̀ ló ń ṣe kẹ́mi tí ìyá ẹ̀ ń ṣe pásítọ̀ Ẹgbẹ́yọdé ọmọ Ifẹ̀ àmọ́ kúrọ́ mo voice note kẹ́mi Ẹgbẹ́yọdé ń bí bẹ́ẹ̀ ni mo sọ mo ní voice note Tolú Bádéjọ bọ̀ kò ṣe mí Tolú was my, a, a friend of mine and m'ama wọn m'ama tolú mi ì lè fi nǹkan kan ṣe ṣe tolú láì tolú oyè bá dé jọ bí mi tí mo láì kẹ̀dẹ́ mo fọ́mọ mi tolú ibi tí mo láì kan lórí burúkú àánú ọ̀jọ́ pọ̀ yìí ọmọ pẹ̀lú kan tí mo fi àánú olúwa pọ̀ sí orúkọ ọmọ mi tó ní mọ̀ pé àwọn ló ń ṣe ẹ́ bí mo ṣe sọ́lànà màjádì ìsì adékọ́lá michael ajagun bẹ́ẹ̀ ni I mean, Money Michael, I mean, Daniel. Bàbá mi tó bí mi. And the baby want to be disturbing your life. Nígbà tí mo wà ní South Africa, ẹ sọ story South Africa yìí. Tọ́lá ọmọ yẹn ti ń pè mí, my life is in danger o, my life is in danger o, please o, Mrs. Abola help me bring down the video. Èèyàn mélòó ló ti wò? Tó bá jẹ́ pé ńgbà tẹ́ ẹ̀ tí a kì í fi tí wọ́n ti gbọ́wọ́ lé àkáǹtì mi. Tó bá jẹ́ gbà ni wọ́n wo fídíò mi dáadáa dáadáa ni mo ṣe kí ló máa sọ èyí tí mo sọ ń pa àánú òjò yẹn o mo ṣe ń sọ pé àbí ìwọ ni Mary Daniel ni àbí ìyàwó ẹ ló ń lo Mary Daniel àsìmè tí ẹ ń disturb ayé mi ẹ hack page yẹn àkáǹtì mi yẹn ṣé kí n sọ kankan fún yín lọ́jọ́ tí mo ti open website mi yẹn owó ni mo fi open website you know you buy domain you do you open it you do many things even to post wọn ò dá nǹkan kan lọ́wọ́ mi rí wọn ò ra nǹkan kan lórí website yẹn rí níbi tí wọ́n bá mi fa wèrè dé àwọn tó dẹ̀ ń ṣèkà fún mi gbogbo wọn ni mo ti ṣoore fún ṣé dáre ni mi ò ṣoore fún ni oore tí mọ́mì bàtà kan ní mo ní mọ́mì fún mi yẹn mo fún dáre lówó tó ju owó yẹn lọ tó ju tó ju tó ju bàtà yẹn lọ nà án ìlú ní mo máa ta bàtà ńgbà yẹn tí dáre bá bá báyìí owó tuntun báyìí sìtà bọ́lá tó bá ti fọwọ́ kọ́ mi lọ́rùn nínú ṣọ́ọ̀ṣì owó ló fẹ́ gbà tó bá rí mi ilé pásítọ̀ tó bá fọwọ́ kọ́ mi lọ́rùn báyìí owó ló fẹ́ gbà anyway tó bá ti rí bá ìsàbá mu ti lọ owó ló fẹ́ gbà mo ń fún lọ́wọ́ apart from that bí mo ṣe ṣe fún àwọn ẹ̀gbọ́n wọn tó kù yẹ ògbó lọ́wọ́ mi o sísá bọ́dà tọ́pẹ́ ògbó lọ́wọ́ mi yàtọ̀ tí ká sóúnjẹ wá kán jẹ o sísá mi ògbó lọ́wọ́ mi o sọtí ẹyin bíjọ ògbó lọ́wọ́ mi o bọ̀tà lóòjọ yàn á ń ṣe dáadáa fún tó bá nílò owó máa bèrè lọ́wọ́ mi àtàwọn ọmọ iṣẹ́ tó àtàwọn ọmọ wèrè tó kó sọ́dọ̀ àwọn ọmọ tó ní kó máa ṣe pásọ̀ fóun Gideon Gideon sì pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta pé kó ń jẹ́ kó ń nígbà covid àbí lẹ́nu ọjọ́ mẹ́ta ìnìkó lẹ́yìn bí two thousand and twenty one àbí twenty two ló ń béèrè owó lọ́wọ́ mi mo wá ń sọ fún pé ṣé ẹ̀yà wèrè ni látọjọ́ tí mo ti fi ń rẹ̀ ní ẹ ẹran tí mo ti máa ń ṣe dáadáa fún yín gbà ẹ tí máa ń kówó fún yín tí máa ṣe dáadáa fún yín ní ṣọ́ọ̀ṣì ànàjò mo wá ní nísì mo lẹ́wà ó lóun wà ń kòròdú ń tí bright mo ní látọdún tí mo ti ń ṣe dáadáa fún yín yẹn thirty years ago ẹ tí lè wá ṣe dáadáa kẹ́ wá sọ pé sísá bọ́lá mo kàn sí pé mo fẹ́ patronize yín ni ẹ bá mi ra mọ́tò wá mo ti èmi náà mo mo mo fẹ́ ra mọ́tò bẹ́ẹ̀ yẹn torí mo rántí gbogbo rẹ tẹ́ ṣe fún mi no they will keep their money ètò báyìí ní wọ́n máa fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó ti di mi mọ̀ bóyá ó ti di pastor we kan náà tó ti lọ gbé sí branch kan kúrò dò you understand me ó tún bèrè owó lọ́wọ́ mi ni they see you like a fool they rip you like a fool they do many things and they will believe that they can after killing after gbogbo kan tẹ wọ́n tún lè pa ẹ́ kan tún lu ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yà wèrè ni ṣe bẹ́ẹ̀ tó bá gbóko fún yàn lọ́gẹ́ èmi tí mo fún yín lówó rí tí mo ṣe dáadáa fún yín ni èmi ni ọ̀gá yín mástà yín lẹ́yìn ọlọ́run tẹ́ máa bọ àwọn tó bá ti ṣe dáadáa fún yín èyí tẹ́ wúlò fún òyìnbó tẹ́ tó ṣọ́ọ̀tì ìjọba. mo wà ní South Africa níjọ́ yẹn Dare you are telling me to delete this I'm not going to. wọ́n ti gbọ́ already I'm putting it there because of some people important people in abroad that used to say that we are lying against them. Yeah. A lot of people even in Nigeria they say they are lying against them. I posted it also some things also for people when you start talking they say she she love she love to go after big big people i'm not small i'm big in stature and also big spiritually you don't know do you think it's easy for demonic people demonic pastors and these demonic people and educated witches and wizards and all these rastas to gang against you and you are still standing here you still talking you think it's easy it takes the grace of God even when I feel pain in my body those people who tó complain tó ń sunkún bí tálẹ̀ pé wọ́n fi pain ní I feel it I feel the same thing but I see ṣèbí àwọn wà Nigeria Nàìjíríà sí wọ́n máa dáwó fún wọn owó tó máa dá fún wọn tó máa fún wọn ten million sí wọ́n á bí bẹ̀rẹ̀ ayé wọn ọkàn wọn á balẹ̀ tó bá nílé àbí tó yẹ kọ́ lọ fi kọ́ ilé kan tó bẹ̀rẹ̀ business ọkàn wọn á balẹ̀ wọn á tọ́ mọ wọn ọkàn wọn á balẹ̀ forever níbi báyìí wọn gbogbo many things wọn tún ń lo ọwọ́ agbára láti jẹ́ kí wọ́n lè ṣe fún mi kí ayé mi lè wà ṣáta lẹ́yìn tó build ayé wọn tán what a what a wicked souls. now that ti wà nílùú Canada for like six years you know ti dé nsìn àbí six how many years ó ti over six bó ṣe sọ fún mi now ó lóun gbé ní Toronto ẹ wo bẹ́ẹ̀ mi náà ṣe sọ̀rọ̀ fún mi tí wọ́n pò fún bó ṣe ń bá mi sọ̀rọ̀ with rudeness ẹ rí pé mi náà sọ fún pé kó máa mò ń wá yunifásitì kan ní ọ̀nà ọbẹ̀ yẹn you understand me that's why pé mo sọ pé mo fẹ́ lọ sí Nàìjíríà if I say I want to go to Nigeria I don't want to live in Nigeria for now i'm not i don't want to live in Nigeria but nobody should barricade me and tell me i cannot visit my country again because i've done well to the country this country that i reside i done well to them if they like let them go and google my account check my account Most of fún mi ní kó check account Me is the one in Dubai Go check orúkọ mi àti tọmọ mi of recent i used my daughter account to transfer money to my landlord because my account they didn't give me interest they never give me interest in, in any of my accounts They never give me interest. And when I call my landlord to come and collect it at time, she will tell me to send it through the account. So oh, my daughter account has interest. So when I got the money from account, I put it in my daughter's account to transfer to my landlord. Only my landlord will come and transfer owó Only my landlord, I will deposit the money cash to my daughter account. I will withdraw it from my daughter from my account, and then I will try and transfer it to my daughter account. I mean deposit into my daughter account to transfer it ní to my landlord tó bá jẹ́ mẹ́ta mo fẹ́ san owó yẹn lóṣù máa san tí èyí tí máa ṣàtìsí máa lọ transfer that's what I do because I don't have interact and he refused to come and collect the money he's dodging my face to face contact now you understand me and it wasn't like that before because they've used a lot of people to deal with me I'm getting out of it. I am getting out of it. I'm not evil. They should face evil people and treat them with evil. Kí ni tó bá ṣe fún ti ṣe. If anybody is good, they should treat person like good person. People will tell you, Nigeria is hard. People are not living there. People, Nigeria is hard. A lot of celebrities are going abroad. A lot of people are going and coming. They are doing business. Even people who don't have house, they are still renting the money I pay in a month here I'm not making it every time I'm looking for money in Nigeria to pay money to parents here I'm not speaking French I know somebody is not speaking French his life will be difficult here in Canada also I mean in Quebec and again it's not even because of that my daughter also going to school a lot of mo ti gba kádàrá mi ṣùgbọ́n gbogbo ègbé ni fún ẹni náà tí ìkọ̀sẹ̀ náà wá láti pàṣẹ wọn ègbé ni fún gbogbo wọn tí ìkọ̀sẹ̀ náà wá láti pàṣẹ wọn kí n tún wà ń bíbà ìkànjẹ́ ti fọkàn mi you want to be using people here to torture me and you don't want me to leave if I tí n bá ṣẹ̀wọ̀n kan sọ tí n bá you just want me to be shouting you want me to be stressed every day so that maybe maybe I will die on time see anybody that stress me that will die on time me I will not die on I will not die young I will not die young but prostrate together with my daughter no evil shall shall become my daughter. You, the way you are waging war against, that's another tactics of torturing people's time for making that person to be trouble every day so that he can die on time. Ìwọ tó ń ṣe kò sí bó ṣe lọ́wọ́ tọ́jú ara ẹ tó lójijì ikú máa gbé ẹ pa ikú àì ikú tí ọ̀nà kò ní notify ẹ orí lè máa fọ ẹsẹ̀ lè máa dùn ẹ o lè wà nínú mọ́tò kò fẹ́ jáde bẹ́ẹ̀ kí mọ́tò crush ẹ dànù ikú àì tọ́jọ́ ló máa pa ẹ dànù ìwọ tó fẹ́ kí ikú tó fẹ́ kí làálàá kú irọ́ lẹ pa o bàbá ńlá irọ́ lẹ pa torí olóòtítọ́ kò kò ní kú sípò kà bí àárí ọlọ́run yẹn mo gbàgbọ́ nínú ẹ̀ strongly mi ò dẹ̀ ṣe burúkú fún yàn and I believe in karma so he's telling me now please only lè wà ń bí ó máa wà mi ṣe sọ̀rọ̀ if my life is in danger I want to go and bury mommy òun fẹ́ lọ bury mommy òun tó kú jẹ́ kí n fi he sent me I want to first day to send a message to me mo dẹ̀ ní kó send a message kó send a kìnìún fún mi. want to check the messenger kí ló dé tó máa sọ̀rọ̀ yẹn òun náà complain ó sọ the same thing nípa délé ó sọ the same thing nípa délé nípa délé ó sọ the same mo ṣe sọ yẹn bí délé bí màmá délé bí màmá àánú òjò ṣe máa ń complain délé àti àwọn ẹbí òjò yẹn láti thirty years kí a tó kó ìṣọ́ọ̀ṣì yẹn bẹ́ẹ̀ ni mo ṣe rí ni àwọn délé ṣe ṣe nígbà yẹn wọ́n sọ fún mi but ṣe mọ̀ pé tẹ́ báyìí ṣe màmá ní kẹ́ máa rọ́jú ẹ má dá màmá yẹn lóhùn o kìnnì kan kìnnì kan akàn tó bá ti sọ̀rọ̀ tán báyìí àánú òjò tí mọ́mí ẹ̀ bá sọ̀rọ̀ tán bóyá òun náà lójú ẹ̀ máa ń kọ̀rọ̀ sí mọ́mí lórí kó bá ní kó sọ bẹ́ẹ̀ fún wa mí ìdónà àwọn yẹn wọ́n máa bú mọ́mí àwọn fámìlì òjò wọ́n máa bú mọ́mí màmá tó bí àánú òjò nìyẹn wọ́n máa bú mọ́mí wọ́n máa bú mọ́mí wọ́n máa bú mọ́mí wọ́n máa bú mọ́mí wọ́n máa bú mọ́mí dayọ̀ ẹbí àwọn ẹbí bàbá òjò yẹn ìyá tó bí Dayọ̀ yẹn eh, bàbá kan àti ìyá kan ló bóun àti ìyá Dayọ̀ so délé bàbá kan ló bí eh, bàbá délé bàbá ànóòjò àti délé all of them like that gbogbo olè ló ń gbé lọ́dọ̀ ànóòjò àti olúṣẹ̀yẹ mo kàn bèrè ń sìn bí mo ṣe kọ́kọ́ rí tó sọ pé òun ni pé àmì Canada kìnnìkan kìnnìkan I was happy can see can't you see the way I was talking to her? Anu can't you see the way I was talking to you this boy um, Dari, Dari àbúrò àná òjò nìyẹn last born mama ó dẹ̀ ti wà ní Canada for six years mo wá bèèrè lọ́wọ́ ẹ̀ níjọ́ tó kọ́kọ́ pè mí yẹn how do you know how do you see me and how do you know I'm the yeah, me, this my, my platform mo wá bèèrè is it the first time send me because mo rí pé lórí Princess Bola ló ti send the message to me first time first day how do you know only yes somebody send him the message when I was talking to about Anojo some years back He may be Anu himself. He may be acting to me like they are not together. They are fighting. Call them a fight To the level that, you know what? Do you know what he was telling me that day? He was telling me, Opó si tán fẹ́ fi sin màmá òun bó ṣe kú Iye tó ń tà. Ní ọjọ́ yẹn náà, ọmọ tó ń ṣe ṣáàtì lórí Facebook yẹn kẹ́lẹ̀ mọ́ bo gbogbo wọn ló wà lórí Facebook àwọn pásítọ̀ ló àwọn pásítọ̀ tó ń da orílẹ̀-èdè nàìjíríà rú àánú òjò yẹn àwọn pásítọ̀ kẹwùkẹwù wọn tí wọ́n fẹ́ káàṣì wọn tú wọ́n wà lónà àwọn tó ń da orí facebook rú tó ń sponsor àwọn ọmọ burúkú tó wà lábúrò náà tó fẹ́ di terrorist bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì í ṣe rọ́. ìdí mo notice ni pé bó ṣe bá mi sọ̀rọ̀ níjẹ́ tó sọ pé òun pósí tó sìn ìyá òun àmì tó tó ń fẹ́ fi sìn ìyá nígbà tó ń fún un ní wọ́n ti wọ́n ti jókòó owó tí wọ́n ní kò ń dá wọ́n ní káwọn dá ten thousand dollar dàtí tù sé ní tó ń sọ fún mi níjọ́ yẹn pé tí wọ́n bá tẹ̀ ní màmí dẹ̀ sọ fún mi pé òun sick ọjọ́ kejì yẹn ló pè mí ọjọ́ yẹn mọ̀ tí wọ́n sọ pé ìyẹn mi pé tí màmá mi bá tiẹ̀ kú sí mi ò ní rí owó táwọn máa fi sìn ìyá tàwọn sìn wọn ó lè ní olè ló bá dé olè ló bá dé ọlọ́run ilé ìmọ̀ràn gbọ́ mo ní mo fẹ́ lọ nàìjíríà irú délé yẹn mo fẹ́ sùn ẹ̀ bẹ́ẹ̀ ni owó tó gbà lọ́wọ́ mọ́tò tó gbà lọ́wọ́ mi jọ yẹn mo lè fi gba five hundred million lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. So kó bẹ́ẹ̀ ni mo sọ tó bá jàdúrà lẹ̀ mọ́ gbà tẹ́ bá lọ sórí òkè burúkú torí mi ẹ máa jábọ́ tẹ́ máa forí sọlẹ̀ this time àyè tó máa fọ́ lórí àpáta ó máa pọ̀ lórí yín tẹ́ máa jábọ́ dànù àwọn tó ṣe lọ́jọ́ kìí àná àwọn dà wọ́n ti tẹ́ wọ́n ti tí. ó sẹ́ni píchọ̀ màmá sí mi ọjọ́ tí mo dé nàìjíríà ibi tí wọ́n gbà fún màmá màmá mo tún pọ̀ màmá wọlé ṣé gbọ́ pé mo yẹ̀yẹ́ màmá rí màmá tó bí àánú òjò ẹ pé mo yẹ̀yẹ́ wọn rí màmá ò ní mọ́tò wọn ra mọ́tò kọ̀ọ̀kan fún àánú òjò ò kọ́ ilé sèkó wọn ló ti kọ́ ilé sẹ́fọ̀n kò kọ́ kankan àmọ́ tó ń fọwọ́ ṣe gbogbo ilé tó bá gbà pé wọ́n fẹ́ fi ṣe áfẹ́lọ́sì báyìí ẹnìyàn máa ọkọ àtìyàwó ni wọ́n máa nílé kò ní pẹ́ tó bá ti gbalẹ̀ yẹn báyìí tó ti rà láwọn kan máa ṣe áfẹ́lọ́sì bíbẹ̀ ọkọ yẹn máa kú go and check it mo lè ka mẹ́wàá fún yín níbí pásọ̀ wọn náà lára àwọn yẹn wọ́n dé wọn mọ̀ pé madi blogger wọ́n dé wọn wá sọ fún mi àkọ́dẹ̀ mo kọ́ tiwọn èyí tó ń lò ní làṣàràjà ilé onílé tó lọ yá ẹni yẹn ó kàn wá wọ́n kàn invite ẹ̀ sí ṣọ́ọ̀ṣì ni couple ni wọ́n wọ́n dẹ̀ okay they have house ó dẹ̀ invite wọn ńgbà tó dẹ̀ yà ó dẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì wọn ńgbà tó dẹ̀ yà wọ́n náà máa lè lulú ẹ̀ fún evangelist ẹ mọ̀ nǹkan táàmú òjò ṣe àánú ọ̀nà ó lọ gbé ilé tà ní ṣáá náà kò gbé tà ó lọ fi yáwó wọ́n wá ní ẹ eh, káwọn tó lè máa lo ilé yẹn o àwọn máa try kán gbé ìwé lé wá ẹni yẹn ò mọ̀ kò kọ́kọ́ pẹ́ ẹni tó nílé ọkọ ẹni yẹn kọ́kọ́ kọ́kọ́ kú wọ́n assassinate àwọn èèyàn àwọn pásítọ̀ nàìjíríà ń assassinate ó ní ó ní ọmọ ìsọ̀nsìn pé ayé òun wà ẹ̀sìkè ó wà nù danger o ó wà nù danger bí mo ṣe play voice note òun yẹn o ayé wà nù danger ṣé àwọn pásítọ̀ kọ́lẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ṣé wọ́n ń ṣe women of God and men of God ní kí wá ní ayé ẹ̀wà ń dénjà fún ọlọ́run òkè lọ sí èsì bó ṣe wáyé o ṣọ́ọ̀ṣì Ghana àti ṣọ́ọ̀ṣì àyètí àbí nǹkan kan ló lòun lọ kí láyé ọmọ yẹn ṣe máa wà ń dénjà èyí tó wà ní ìsọ̀lọ̀ ìlàsàmàjà ṣé ìsọ̀lọ̀ ẹ lọ wo gbogbo branch wọn sí àwọn kọ́pù yẹn tó àwọn tó nílé tó bá jẹ́ kọ́pù tó bá ti lè gbà báyìí fún asọ̀yìn fellowship ọkọ ni yẹn máa kú àbí kan máa kú nínú wọn èyí tó bá rí pé stọ́bọ̀ jù tó lè jẹ́ kí wọ́n má rí iṣẹ́ wọn ṣe ta ló ń pa wọ́n wọ́n lè kí dẹ̀ ẹ̀dẹ́ tó bá dẹ̀ nípa wọ́n kọ́kọ́ fi lé ẹni yẹn yá owó nígbà tí ọkùnrin yẹn kú ilé mi ni wọ́n ti jókòó wá àwọn lídà àwọn méjì ló wá sọ nínú ilé mi nígbà yẹn náà báyìí tí àwọn méjèèjì bá wọnú ilé mi wọ́n ń pe ìkan ní ìyá ẹ̀fọ́ ọmọṣẹ́ ọmọṣẹ́ àánú òdó ìyá ẹ̀fọ́ yẹn ọkọ ẹ̀ báńkì ló ti ṣẹ́ tẹ́lẹ̀ ó wá di ẹni tó ń gbálẹ̀ tó ń mú ògógóró kiri ní Surulere ní ọ̀dọ̀ tẹ́lẹ̀sì ló bá máa bá wọn fọ mọ́tò ló bá máa mú ògógóró máa ti mú ògógóró ṣá mo rí ni wọn sọ fún mi o pàtí mo rọ́kùnrin mọ́ àná ah, kì í ṣe máa tó ti wà tó ti ń sáàbù lọ tó ti ń sáàbù ọlọ́run ti pẹ́ ní eléyìí ayé ẹ̀ ń bàjẹ́ ló bí olóògógóró ni tó lọ ń gbà wọn ṣe ó máa mọ ògógóró yóò bí bàbá délé ṣe ń mọ ògógóró bàbá délé tí ó ń ṣe wèrè tó lọ fẹ́ pásọ mẹfẹ tó jẹ́ pé gbogbo pásọ mẹfẹ làwọn àbúrò ẹ̀fẹ́ yẹn ògógóró ló pa bàbá ẹ̀ bàbá ẹ̀ mọ ògógóró. ọtọ́bálá ń bu ẹ̀ṣẹ̀ kíní kan ó wọnú ilé mi báyìí ṣẹ́jọ́ nígbà tó yàn sọ pé òun fẹ́ fẹ́ mi rí ṣọ́tún dákẹ́ máa close mind bá sọ pé mo fẹ́ fẹ́ tí n bá pọ̀sẹ̀ ẹnìkan báyìí wọn ò tiẹ̀ mọ relationship ta kàn ní kí n kò gbé sí báyìí wọ́n máa fẹ́ kò gbúdọ̀ dá mi kò gbúdọ̀ wọ́ọ̀kì ni kò gbúdọ̀ wọ́ọ̀kì ni bìkọ́ wọn ò fẹ́ wọ́n bìlí pé tó o bá rí ọkùnrin kan àbí tẹ́nìkan bá fẹ̀yìn tiẹ̀ wọ́n máa ṣí gbogbo wọn máa tú májẹ̀ntàn yín pẹ̀lú ọlọ́run tí mo fẹ̀yìn tì àti ẹ̀yìn tó bá ṣe kà kò sí nǹkan tẹ̀lé mọ́ ṣe ẹ bá sọ fún gbogbo ìjọba àgbáyé o àti prime minister Canada o àti ti Quebec o àti gbogbo àwọn immigration o pé kí wọ́n máa hẹ́tọ̀ mi àti gbogbo church bá ti gbé wọlé tó bá máa fún mi lówó kí n bá lè ní tẹ̀sí èpè ni mo kàn máa fi pa àwọn èèyàn dànù àdúrà èpè ni máa máa gbà secretly bẹ́ẹ̀ ni mo sọ fún yín bí mi ìbá dẹ̀ gbélé màá lọ sílùú mi kájọ túra tí n bá ṣe nǹkan burúkú fún yín kẹ́ mi ọlọ́ni burúkú yín but màá tú yín mo sọ fún yín kò sí ìyàlá yẹni but ó lè gbé fún mi kó máa gbé bí ohun tó wà ní Canada sọ pé why can you record me without my consent wọ́n máa ní kó wá wọ́n máa bàtí gbogbo yín jẹ́ bẹ́ẹ̀ mo sọ fún yín ní Canada yìí tó bá ṣe òṣì pẹ̀lú mi tó yóò be looking for somebody tó sún mi tó kọ́ máa bá yé yín jẹ́ mi tí ń sọ̀rọ̀ máa bá yé yín jẹ́ mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ ní ìṣàmọ́. ó kù mo lè play ẹ̀ ó ní kí n gbé wálẹ̀ àmúgbẹ́ tó bá ti produce that Mary Daniel this Mary Daniel have been troubling my life since I open my website mi ò owó ni mo fi open website tó bá fẹ́ open website we pay more than one thousand plus you know more how much one thousand in Nigeria I pay money like that to open my website and I load some things most of things I want to be selling on that website is still in my house here nobody patronize me nobody they are hacking it ni o and they be thirteen people ẹ wá láyé òní ní lára ayé máa máa ní yín paná ẹ gbogbo yín tẹwà mẹ ẹ wá níjọba yẹn ò dá ìjọba yẹn dá lójú mi tó ti fún wọn ní ìjọba yẹn ti fún wọn ní child benefit sí wọn náà máa wà àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ti ń gbà no child benefit kọ́ loan uh, school loan kò dẹ̀ ń ṣe dandan tí má wà nàìjíríà tọ́mọ bá fẹ́ lọ university kì í gba loan ọlọ́run máa provide tó ti yẹn ọlọ́run máa provide èló ni wọ́n ń sọ lọ́dún ní school ní school kan tó jẹ́ private ní èló ni wọ́n ń sọ. So mi ìṣọ̀lẹ̀ náà don't come o oh, don't come o oh, Nigeria le you are are they making life easy for me the way the other people are making it here because some people are you believe you have power the Lord will destroy you that believe you have power you want to use that uncultic pastor if you want to be a pastor money ní pastor gbọ́dọ̀ jẹ́ mímọ́ ó gbọ́dọ̀ má ṣoògùn kò gbọ́dọ̀ wà ní ẹgbẹ́ awo àbí báwo ni pastor tó ń ṣoògùn ta ló fi jọ ẹgbẹ́ òkùnkùn mélòó ni Jésù wà gbogbo red red tẹ rí lórí fóònù mi fóònù ẹ ni ṣé ti rí gbogbo red red tẹ rí láàárọ̀ fóònù ẹ ni ìkọ́ni mi ò gbé but mo tẹ̀ gbé mi kan bí tó ti wá fẹ́ máa sọ̀rọ̀ bíi eh, you didn't tell me before you record me did I do did you inform me before you call me or the the message you came to pass to me that day you think I don't know that ìyá tiẹ̀ kú o ẹ̀ bó tẹ̀ yẹ kó ti kú sí but ibi tí mọ́mì gbé yan ẹ̀mí lọ́kì ṣé mo lọ kí ìyá mọ́mì níjọ́ mi ní lọ kí mọ́mì mọ́ ṣé nígbà tí mo lọ nàìjíríà tí mo rẹ̀ ni mo tún fún wọn lówó mo ra nǹkan fún wọn náà àbí mi fún wọn lówó ni. bó tiẹ̀ jẹ́ pé ire lèmi rí pé wọ́n ṣe fún mi gbà yẹn tòbọ̀ tí bí lèmi rí sí because wọ́n kàn fi sísẹ̀ divert mi náà ni pé àánú òjò máa wò pé mo máa stubborn láti lé mo dẹ̀ máa ń gbàdúrà gan ó dẹ̀ bàdàbí ìsọ̀lẹ́nu maybe mommy I just have to speak to me to take me to baba obadari so that baba obadari will tell me to leave it's a play it's a game because àánú òjò is a very influential bó ṣe wá sọ́dọ̀ olúkọ̀yà náà ni olóyí olúkọ̀yà gbogbo mẹ́sẹ̀gì tí wọ́n sẹ́ẹ̀dì sí mi ìyá ẹ̀ ló ń ṣe yẹn òun ló fún olúkọ̀yà ní mẹ́sẹ̀gì yẹn ìgbà tó olúkọ̀yà ń pè mí àwọn náà ní dán ni because wọ́n wò pé òkè o ó ti lọ sí rẹ́mà àgbà tí mo lọ rẹ́mà gbà yẹn náà wọ́n ọ̀tí tí mo dé first i mean akínwùmí ni wọ́n sọ mẹ́sẹ̀gì fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ just to keep me down ni ẹni tó gbé mi wá yẹn later mo rí pé wà connected with eh, Eh, with eh, ẹni tí mo eh, somehow somehow to ẹni tó wá títí mo tó wá lọ fẹ́ ní government college ilé mi you know don't see just the game game they connected lórí mo ṣe sọ fún politician Nigeria ẹ wà connected to àwọn pastors so in fact ipe president president Bola Ahmed Tinubu àti ṣe tí máa ń wọ́n ní ṣangan tí pásítọ̀ bá bá wọn fa wèrè nàìjíríà wọn ò ní wọ́n bà nǹkan jẹ́ gan wọ́n burú gan pastors because wọ́n wà ní court wọn nítorí wọ́n ṣẹlẹ̀ ni pé wọn ò tún ní bá gbójú jáde pé àwọn ń ṣe court the points of the points on others they will never tell you their own fault or what they are doing that is not good. ní thirty something years ago lẹ́yìn èyí tí délé wá ṣe ní thirty something years ago yẹn délé was too small o délé ò tí lè ju bí fifteen lọ délé òjò yẹn kò tí lè ju bíi fifteen now tá a bá ń lọ sí first evangelism ó máa tẹ̀lé wa ajíbọ́dú ń bọ̀ I want to drink water. Ajibodun, ní ìtura máa kó sórí láyà. Èsì. Ajibodun Bukki, a máa jọ ń lọ sí evangelism ní títí dè ní. Ó ṣe ọmọ ọ̀dọ̀ àánú òjò títí títí délé ló wá ń sọ fún mi o délé tún fi ń ṣọmọ ọ̀dọ̀ délé ló sọ fún mi ó ní òun ló ń gbé onúbà ń tọ́jú ọmọ ńlẹ́ sìn kò lọ́kọ̀ kò ní kankan ó ti yẹ yín bàbá ajíbọ́dún kẹ̀dẹ̀rẹ́ sáàvù ọlọ́run ní csc èbúté mẹ́ta yẹn a wà nínú gbogbo àwọn tó tẹ̀lé ajíbọ́dún búkì yẹn ó wà bẹ́ẹ̀ kí lè jẹ́ pé kò fáyín slim báyìí níta bá ń wáyé tó slim ó slim bí ìyàwó ọ̀ṣibájú bí ẹ má bínú o pé mo pè yín máa jọ mi fi yín ṣe ẹ̀yẹ́ wọ́n bí Mrs. Ọ̀ṣínbàjò ṣe rí yẹn wọ́n jọra bàjẹ́ bàjẹ́ bí Bùkí Àjíbọ́dún ṣe rí nìyẹn bó ṣe rí gbọ̀ngàn ṣé wọn pretty ṣé ẹni ò pretty ó wà mẹ́dọ̀ọ́lá ṣọlá gbogbo wọn pátá tajọ kó lébùjẹ mẹ́ta tó wà ń sin sígbà yẹn tẹ́ pé at least one year two year ẹ̀ kan ti márì kò sí kọ̀ọ̀kan tó márì kọ́ ń sọ̀kan ní tó márì nínú wọn bẹ́ẹ̀ náà lọ ń gbé àwọn lọ gbé àwọn ọlọ́pàá wá gbà tó wá tó stage kan báyìí àwọn ọlọ́pàá ya bo ṣọ́ọ̀ṣì yẹn ní Adékúnlé àmì ṣọ́ọ̀ṣì tó wà ní ṣọ́ọ̀ṣì àánú òjò yẹn àwọn ọlọ́pàá wọ́n wá pupa pupa pupa pupa pupa pupa bẹ́ẹ̀ ni wọ́n ya bo ṣọ́ọ̀ṣì yẹn wọ́n ya bo ṣọ́ọ̀ṣì yẹn a máa ma rí wọn báyìí délé òjò náà tún sọ bó ṣe máa wá sílé mi kí ni god kí ni grace kí ni orí ọ̀fẹ́ tí àánú òjò ní tó máa béèrè lọ bàbá ọmọ mi kó yà òun lówó tó máa san ṣe máa nírẹ́ ni ìwọ tó ti dèèyàn mọ́lẹ̀ rí tó ti ṣèkà fẹ́mi rí náà ẹ jẹ́ wá sọ̀rọ̀ south africa tó ní kó yà òun lówó gbogbo wọn délé òjò wà lórí platform bàbá ọmọ mi tí òfin ń gbé ọmọ ẹ̀ ń gbà ẹ̀ náà àbáfọ̀mù etí àwọn olórin ṣe báwo olórin bá ń dìde ogun sí ẹ ẹ wo àwọn tó ẹ̀yin tẹ́ ń dìde ogun sáwọn èèyàn tẹ́ ń bá tàwọn èèyàn jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀kọ́ lọ́nà bá bàtì yín jẹ́ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń dìde ogun sí àwọn innocent people láti ba ayé wọn jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀kọ́ lọ́nà bàtì yín jẹ́ ní orí facebook nígbà tí facebook bá dáàdì bùkọ́lá kó tó kú Délé Òjó wà lórí Facebook yẹn báyìí tí wọ́n máa ṣe tí wọ́n máa ṣe oríṣiríṣi fún mi bẹ́ẹ̀ ni ìgbà tó lọ gbé ọmọ South Africa tán ti plan fún pé kó lọ pa kan jọjọ fọwọ́pọ̀ kan pàdánù ó wà bẹ́ẹ̀ báyìí Délé Òjó wà ní abẹ́ platform tó máa pè sórí program kan tí máa interview ẹ̀ tóun náà máa wà bẹ́ẹ̀ tí wọ́n máa jọ ṣe pé wọ́n ṣe program kan lórí lórí Facebook Délé Òjó wà mẹ́ ó kú báyìí kò sọ pé sorry o kò sọ pé rest in peace Pastor Délé torí Délé lòun náà máa ń lo Pastor Stephen Bámidélé Ọláyínká Adébọ̀wálé Pastor wèrè cannot náà me now mi náà introduce sí wa níjẹ̀bọ́dé body. Pastor, yẹn náà ó wà ń bẹ̀ lórí pásọ̀ lọ́dọ̀ dádì Bùkọ́lá báyìí wọ́n máa bá gbogbo wọn ṣeré wọn ò ní bọ́ ọmọ ẹ̀ ṣeré mọ́ àwọn dẹ̀ ń bọ́ ọmọ ṣòwò tẹ̀ ẹ̀ ní ṣoríire ẹ̀ ní ṣoríire ẹnikẹ́ni tó bá tún bọ̀ alágbára yẹ tó bá tún support yín láti bá èmi àtọmọ mi jà ọlọ́run máa crash ẹ̀dá bẹ́ẹ̀ dànù ọlọ́run ò ní jẹ́ kó ọlọ́run máa gbàgbára kó lọ́wọ́ ọlọ́run jó smell agbára mú ọlọ́run á gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ọlọ́run bàjẹ́ they are wicked these people are wicked so dáre ó mọ̀ pé wà ní Canada Toronto mẹ́ẹ̀ kò jìnnà síbí six hours péré ni ó ń bọ́ wọ́n lè ní pé kó lọ gbé lọ́ọ̀yà wá ó máa fẹ́ tẹ̀ gan o wọ́n lè fẹ́ máa pọ́ǹpù owó fún ẹ kó fẹ́ lù ẹ láti jà wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni o àwọn tó ń lò pé kó sùn mí sí kọ́tù láwọn wà lẹ́wọ̀n wọn ní kí n speak lẹ́nu mi ò speak fún wọn tá a bá speak fún wọn wọ́n lè release wọn lè ní grace bá bẹ̀rẹ̀ sí gbàdúrà fún wọn don't do evil to me mi ò jẹ́wọ́ ẹ̀rí bó ṣe sọ fún mi jẹ́ you are going to bank tó rọ́pọ̀ mọ̀ pé kò sí sísì lákàtúntì mi tí ọ̀bá dẹ̀ sí sísì lákàtúntì mi ṣé ìgbà tó ló ń bank ó dẹ̀ ló No bank ó fẹ́ withdraw ǹjọ́ yẹn ṣé mo sọ fún ẹ pé dáre fún mi lówó ṣé mo bè lọ́wọ́ ẹ pé mo ti fún ẹ lówó rí mo lè sọ fún ẹ náà pa mo ti fún ẹ lówó rí náà mo ti ra nǹkan fún ẹ rí náà mo ti fún ẹ lówó tó ló máa ó fẹ́ lọ ra aṣọ ó fẹ́ lọ ra nǹkan ní Yaba ó fẹ́ lọ ra ṣẹ́ẹ̀tì ó fẹ́ lọ ra nǹkan mo ti fún ẹ lówó rí náà tó máa bèèrè pé Mr. Bọ́lá mo fẹ́ lọ ra nǹkan mo fẹ́ ra nǹkan fúnra mo fẹ́ ra nǹkan mo kọ̀ nídìí owó ṣé mi fún ẹ ṣé mo béèrè owó lọ́wọ́ ẹ̀gbọ́n àti olóńṣẹ́ báǹkì ń bí ọjọ́ tó tún lọ wà ń báǹkì oníkàdé ẹ̀fẹ́ dàbí pé ó fẹ́ há ń bẹ̀ yẹn ṣé mo béèrè pé ìjọsẹ́ ń di owó sí mi ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ mi tọrọ owó lọ́wọ́ ẹ náà bébí tiẹ̀ pa mí mi ò tọrọ lọ́wọ́ ẹ torí gbogbo ìgbà tó bá tọrọ owó lọ́wọ́ mi kọ́ ni máa ń fún ẹ nígbà yẹn náà mi ò ní tọrọ ṣe ni máa fún ẹ so tó bá mo sorry gbogbo ìgbà tó bá tọrọ owó lọ́wọ́ mi bí mi ò bá nìkan máa ní tó bá di lọ́la máa fún ẹni àbí to wọ́n bá ti gba owó àpò mi tán bẹ́ẹ̀ máa fún ẹni máa ní òkè má wọrí i'm coming tá a bá ti fẹ́ ṣe bible kìíní mo lè máa mówó yẹn wá fún ẹ wà ló fẹ́ raṣọ fẹ́ lọ ra nǹkan yàbá máa fún ẹ lówó dáre ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ mi ti sanwó ilé mi tán nígbà tó pè mí yẹn ṣé mo sọ pé jọ mi ti sanwó ilé mi wá fún mi ṣé mo bèrè owó lọ́wọ́ ẹ ẹ̀yin náà ni wọ́n tún bá máa pè pé kó máa tọ́ṣọ ó wá ní kí n gbé wálẹ̀ ń ṣiṣẹ́ mo kúrò ní nítorí sọ yẹn tòótọ́ ló you too you are complaining bitterly and I can play your voice note kí n play your kan sí gbogbo tí bá ti sọ tẹ́mi ṣẹ́bí nǹkan tẹ́mi sọ náà nìyẹn ìdí mi ò fẹ́ kàn sọ bóyá mo máa sọ pé òkè mo fẹ́ gbé ọmọ mi lọ sí school ní ní Toronto mo ń University. So ṣó ti yé yín yes it's true nobody can tell me not to move from away from Quebec if I'm not getting things I cannot speak French and I'm not getting work and they're disturbing my life. Nobody can keep me here. I mean, like sitting me down here. When I'm not getting, I'm not getting along. I cannot speak in French, and nobody, anybody's not speaking French. It's going to affect me. And if I cannot live in another state, I go to my country. I'm not a criminal. I've helped the system. If I leave this system today, I'm still going to be speaking for Canada. I say, oh, That what I prayed yesterday. I said, God, please, anybody that want to destroy Canada system, God should destroy them. What else? My prayer answered. Did I support people who want to destroy system? Did I support people who want to destroy people's life? Did I not working for this, the system? That's nígbà tó sọ pé òun wà ní Ottawa yẹn Not náà kẹ̀dẹ̀rẹ́ ni ẹ sábọ̀ ló ti gbé lórí Facebook for you to know that they been sent ló ti sọ pé ṣe bó fẹ́ lọ pé ó fẹ́ lọ ó move lọ south under state ni now in tí mo ti sọ fún ọmọdé ó dẹ̀ lè má jẹ́ pé mo bí mo ṣe sọ fún ó lè jẹ́ pé mo hàn phone. fóònù gbogbo tí mo bá sọ yẹn kó they hack my phone why do you do that criminal do that only person that permitted to hack my my account is those people if I have a case and they want to investigate me that's another thing but you are not a you are nobody you are just a criminal fucking criminal and then you hack into my account you want to know everything I do you are a criminal you are a terrorist terrorists do that. Hackers, they are terrorists. They are category of terrorists. When they steal people's money, they use that money, they've been waging war against people, waging war against system and country. So why do you hack my my my my, my account? What everything I discussed that day with this boy, I saw majority of it on social media with these Nigerian bloggers, criminals. To tell you that these people we are complaining about, they are the one, part of part of the people sponsoring them. You have no right to play voice notes recorded without the other party consent. Be careful. I played this. You are not my, you are not the government of Canada. I played for, for a purpose. Because if I've been playing, if I've been recording all this bullshit from beginning, nobody will tell me that I want to put them down. By the time you listen to yourself, you listen to the voice though, you will know that nobody lying. The recording at destruction when it is Nigeria, it's necessary. And even anybody that come around me to play some hanky-panky game, I have rights. It's just like going on live for my security purpose because I know a lot of people mean. And you can see me update. I say, stop calling me. Don't play on my intelligence. Start sending people to me to call me. Can't you see that I update that? This is not that's not my first time. I do that all the time. They call you, they send somebody to call you, to come and press you. They say, yeah, mommy is dead. Yeah, mo ní nípa àkọ́kọ́ sẹ́ndì mẹ́sẹ̀ yẹn sí mi Face, yẹn look familiar but mommy is slim mo náà ah, mi ò mọ mo i don't know you please Only you know me very well monica you tell me let me know who am i speaking to Only ní shut up which case do you have in Canada i have no case you understand don't use that to curb me i'm only exposing the enemy i have no case What is case? Tell me your case. I have no case. God forbid and I will not have case. Don't use that to kill me down. I'm using the opportunity to expose every bullshit that anybody try to play. You want to play on my intelligence in Canada? I expose you to the to the public. Simple as that. Those people coming, do you think they mean good to me? They don't mean good to me. I have to play their voice so for people to know that there's some people who are actually interested in my stage who know what they are doing to me, to understand. So shut up your mouth, okay? You're mad. Let me block your ass. I'm going to play it now. I'm going to do what? You want to tell me now so that people can see me seeing you like a good person? Kó gbọ́ nǹkan tó ń náà sọ brother pé nǹkan tó ń ṣe fún family yẹn. Àwọn ẹ̀gbọ́n gbogbo tó ń ṣe fún bàbá ìyá So oh, I block your ass. You want to tell me that you are you government of Canada? You say you are the kule Gaji. Orí ẹ̀ burú ni. Adékúnlé Gàjí kí ló kàn mí pẹ̀lú ìyá ẹ kò ní dáa fún Gàjí ni àbó fẹ́ ṣe èrè kú ni don't be you have right to play something in Canada <laughs> who are you to tell me not to play something that is if it's that is if it's going to be be a mean me that I used to call people when I call them when I know that they are playing you are playing on my television you are trying to do nonsense around me I will call you and I will tell you I'm on the live shot yes I call you they know I'm doing shot Okay? So you do before you come around me. You want to play some nonsense game. Know that I used to talk on the social media and I'll give you updates about whatever you do. Èmi yẹn ni kí jẹ́ kẹ́ di ẹ̀wú be trying to set me up many times. I know, Anojo, I've tried many times to set me up. I know, Anojo, I've tried many ways to set me up. When I was in South Africa, they give me more money to police South Africa money, I mean police, to, to, to, to, to set me up, telling them That pastor send all the member of the church to go uh, and, and report me that I'm intimidating them. Me, that I always indoor, that I cry, I live my life in sorrow. Kò ní dáa fún yàrá ìjà yín. Àánú òjò kò ní dáa fún ẹ. Kò ní yẹ yín olóṣì occultic. You don't tell me to eh, eh, delete my life is at stake oh. my life is in danger oh. my life is in Oh, i want to go home i'm burying my mommy o oh. what is my concern with that did i tell you to call me you send me message and i say i didn't know you Oh, mi ìrántí ẹ mọ olóòmọ mi dáadáa ó ní kí n wo màmá náà mo ní màmá wo that's what you said pàtí mo dẹ̀ máa rí màmá mo rí pé màmá ti slim màmá sanra gan màmá sanra wọn lómi lára wọn pupa wọn fine mo máa ń sọ ṣé mo yẹ̀yẹ́ wọn rí mo tún sọ̀rọ̀ mo tún bú bàbá àwọn òjò yẹn pé màmá wọn kú ìgbà tí wọ́n ní bàbá wọn kú àwọn lọ Jerusalem màmá ló sọ wọ́n ní bàbá lọ gbé òkú òkú bàbá wọn ó lọ gbé fún tákàsù wọ́n lọ sún pẹ̀lú àwọn wọ́n lọ ṣe mass burial mass burial yìí ni mo tún sọ̀rọ̀ ní chọ́yẹn ń gbé mo ti mọ òkú màmá kò sí nǹkan tí màmá ṣe fún mi jù bẹ́ẹ̀ lọ torí bàbá lọ́lẹ̀ màmá náà mo máa lọ sí oúnjẹ ká bá wọn wọn kí ká bá wọn ṣe nǹkan ká bá ra nǹkan ká bá wọn clean ilé bàbá ṣiṣẹ́ tán ní ọ́fíìsì tá ṣiṣẹ́ tán ní ṣọ́ọ̀ṣì tá a ṣiṣẹ́ ọmọdọ̀ fún àwọn fámìlì wọn tán á tún lọ ṣe ń lé gbàgọ̀jẹ mi ò gbàgọ̀jẹ mọ́ tójú èèyàn ẹ̀gbúdọ̀ masuba god bless masuba facebook yìí àti apps ó help a lot of things o nàìjíríà wọn máa ní wọn ọ̀fẹ́ muslim mi kàn ti gba jésù gbọ́ ni èmi ò ń ṣe ẹni tó máa ń betray jésù ò ṣe burúkú sí mi if not màá ti máa borí ti pẹ́ tó bá jẹ́ ẹ̀yin ni mo ẹ̀yin pásítọ̀ ni màá rí ni màá máa sọ pé mo fẹ́ gba jésù gbọ́ hmm, wọn ò gba anything mo gbọ́dọ̀ wà nínú court that's it tó o bá ti sí nínú ọ̀kọ́ tí ìgbà wọn ò ní need to cover my face. I'm not playing it because of the boy. Ó ti ó ti wá ṣe òkìní ní ìsìnkú àwọn ti respect me because wọn ò ní fẹ́ kí n play yòókù mo máa play ẹ̀. Ó ti sọ pé ṣé ẹ̀rọ mo pa mú àná òjò. Wọ́n náà sọ̀rọ̀ náà ẹni tó fẹ́ pa ẹ́ ṣe mọ́mì yìí tó ń gbèjà ẹ ti kú o sọ débi pé mo ní mọ́mì ẹ onáàánú onídélé ló pa mọ́mì olọ́jọ́ tí dáàdì wọn kú oníṣẹ́ mi mọ̀ ní pé dáàdì ti kú mo ní mi mọ́ oníkìlọ̀ wo lórí péèjì wọn mo ní mi lọ́wọ́ nǹkan mo ti búlọ̀kù wọn ó làbùdọ̀ máa ma wo àánú òjò wọn máa lọ ṣó pé wọ́n ní ṣọ́ọ̀ṣì ṣé mo sọ pé mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì ni ṣé mo sọ pé mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì ni bí mo ṣe sọ pé mi ò ní ṣọ́ọ̀ṣì wọn máa ní ẹ kọ́ máa tà ń pray wọn ọ̀dẹ̀ fún mi ń sàwọn fún mi lẹ́nu màmá gbàdúrà fún ọkọ tìkì tágbàdúrà yín bá gbà ẹ lọ gbàdúrà ẹ gbàdúrà kẹjẹ kí ẹ má ti ẹ lè jà àti gbogbo nǹkan dàrú ó gbàdúrà náà ó gbàdúrà òjò rọ̀ ó ní kó jò rọ̀ ọ̀wọ́n wọn wà tí ọ̀wọ́n wà ń gbà ní Samaria ó ní kó ó ní òyọ̀la ọ̀wọ́n máa dọ̀pọ̀ ó pàṣẹ náà ẹ pàṣẹ <laughs> pàṣẹ Jésù pàṣẹ pàṣẹ ọmọ Ọlọ́run pàṣẹ o kí ayé mi tẹ̀mí lọ́wọ́ mọ́dé pàṣẹ pàṣẹ o. ó ṣe pé mo máa play nìkan I will do what? I'm going to post everything màá ṣe ni voice note of diary, màá gbé picture mi ò ní picture ẹ lọ́wọ́ ni for now màá gbé picture mi sí ohùn mi àti tìyẹ màá gbé síbẹ̀ what what's so special about the voice ṣebí is what they, you said they are doing to him you said when baba die when you said when baba die mama went there for wake wakekeeping and after the mama attended that's ibi tí mama ti ní stroke nìyẹn ibẹ̀ náà ti pa mama mo dẹ̀ ní kí ni èjì màmá náà ó dẹ̀ dárúkọ èjì wọn èjì tó kọ dárúkọ yẹn nǹkan wọn máa ti jù bẹ́ẹ̀ lọ torí gbogbo ọmọ wọn ti fẹ́ wọ seventy báwo làwọn ṣe máa jẹ́ bí eighty àbí seventy kílò pé wọ́n ná so mo dẹ̀ sọ pé exactly ó ní exactly bí mo ṣe sọ wípé ilé kan tó lọ wọ̀ ní Amẹ́ríkà yẹn pé bó ṣe kúrò nínú ilé yẹn báyẹn nìyẹn ní stroke tó tọ́ ni tòótọ́ ni nígbà tó wọnú ilé mi tí délé bá ti wọlé báyìí as a pastor màá láàlá pé ejò wọ́ wọlé ejò yẹn ní àwọ̀ bíi yẹ́lò bí àwọ̀ tí àwọn àwọ̀ adẹ́tẹ̀ bí nǹkan kan mẹ́ẹ̀ ẹmọ ẹmí python ó wá ní orí mẹ́ta ní ilé gbàgbé yẹn gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tí bá nílé tó bá ń bá wa àti àwọn tó ń bá wa ṣiṣẹ́ lọ́fíìsì gbogbo pátá ló máa sá lọ tí délé bá ti lọ á sọ gbogbo ọ̀rọ̀ fún ẹ ní soríire ò ní soríire délé ò ní soríire wọ́n máa sọ pé pásọ̀ mo máa pọ̀ sí yín lénìí máa pọ̀ sí yín lénìí kó lè mọ̀ kí amẹ́ríkà lè mọ̀ kí canada lè mọ̀ kí àwọn ìlú àgbáyé lè mọ̀ pé terrorist ni yín ọlọ́bùkún ni yín ẹ̀ kì í ṣe man of god ó lè ó lọ sí harrisburg harrisburg ló lọ mo wà harrisburg ń bá yẹn bó ṣe dé bàbá ọ̀dọ̀ ilé ẹni tó dé sí báyìí ó sẹ́ bó ṣe kúrò báyìí ọjọ́ kẹta ẹni yẹn ní stroke ni ni pásọ̀ náà bá bọ́ sórí púpìtì tó yẹn tó jẹ́ old pastor yẹn ló bá bọ́ sórí púpìtì eh i do tell you guys eh don't work too much overworking can cause you stroke lẹ́yìn tó ń ṣiṣẹ́ tí ò ṣe pé ṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ yẹn tó bá jẹ́ pé stroke yẹn kò dìde mọ́ àbí gbogbo nǹkan bàjẹ́ ó kú báyìí wọ́n á níṣẹ́ ló pọ̀ jù torí wọn ò ní fẹ́ sọ pé pásọ̀ yẹn because bó ṣe wọ ọbẹ̀ yẹn èèyàn gbúdọ̀ kú toró ti wọlé ẹ̀dẹ̀ mọ́ nǹkan toró àwọn yẹn ti ra lé ó ti yẹn pásọ̀ tó wà ní Amẹ́ríkà yẹn kì í ṣe pásọ̀ ni ọmọ ìjọ tó wà ní Amẹ́ríkà yẹn ó ti ra ilé ó dẹ̀ ní mọ́tò bẹ́ẹ̀sì kan bọ̀gìnì báyìí ó dẹ̀ ń ṣiṣẹ́ àṣẹ caregiver àbí nurse no care ni torí màmá ó mà yẹn <laughs> bí local bitch bí ṣe báyìí náà ni àmì not local bitch local breed so ti yẹn so ó ó dúdú ó dẹ̀ <laughs> ẹ̀ so òun àtọkọ ẹ̀ ọkọ ẹ̀ yẹn náà bí ọmọ àwórì yẹn náà jọ jẹ́ bí ọmọ àwórì yẹn bó ṣe wọlé torí pé òun ló ra wọ́n ti ra lé wọ́n sọ ní sọ mẹ́ta ni o so délé ọkọ yẹn gbúdọ̀ kú so ti yé tó bá ti ń dé wọn ma máa ríbi dé sí wọn ma máa cancel ẹni yẹn bí yẹn náà ṣe máa bọ́ ràbàràbà kú nìyí àmọ́ situation ẹni yẹn títí dè ní báyìí o ṣé rọ mo pa àwọn wọ́n wo àwọn tarisburg náà ń wò mí wọ́n wà lórí social media bí wọ́n ń wò mí yàwó eré ní wọ́n má ṣe ń pọ́n wọlé wọn ò ní gbọ́n pàpọ̀lé bí mi ṣe ń ṣe rèé mi pretend mo ti bá nígbà tí tóyọ̀ bá ti ṣe bá ṣe dáadáa fún ẹ tó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ràn wọ́n síbi máa yarí mọ́ ẹ lọ́wọ́ ni kí ló dé kí n ṣe so eh, Dáláre Gbe, you are going home to bury your mother you are going home and fucking what kúṣẹ́. wọ́n máa máa pèèyàn ní tó bá ti pèèyàn báyìí láti bá mi sọ̀rọ̀ báyìí tó máa ní pé wọ́n fẹ́ sọ̀rọ̀ burúkú sí ẹ lórí they be talking to you that the country you reside you are not making it tí n bá make one thousand gan lóṣù yẹn ẹni tó bá máa gba one thousand lóṣù yẹn one million plus ni ẹni tó ń ṣe ń ṣe fúnra ni àtàwọn tó bá ń ṣe ń báǹkì tó ga ó tó jọ̀gà kí ló dé èèyàn máa jókòó jẹ́jẹ́ ẹ ti dà mí lólè ní tó bá lọ́wọ́ mi ẹ gbà ẹlẹ́dùn máa ń rányàn wá ẹ máa ní kó máa trouble mi kó máa terrorize mi kó máa make me unhappy ẹ màmá ti kú o ẹ bọ̀ tí òkú jẹ́ tiẹ̀ mú jáde. I'm going to post you and I'm going to um, I'm going to post you but tell, deleting ṣé mo ti play mélòó mo play mbẹ a ní a ní voice note like bí two hours plus a fi sọ̀rọ̀ mi ò ti play to mi ti play thirty minutes or one hour o ti ń complain pé kí n gbé wálẹ̀ o kí n gbé wálẹ̀ o kí n gbé wálẹ̀ o your life is danger o they want to kill you o ṣé pásọ àánú òjò fẹ́ pa ẹni ṣé kílà ni wọ́n tó bá ti jẹ́ kílà ni wọ́n ó tó wá tó bá pa ẹ a máa tún tún kú tún fi ṣe evidence ni pé ṣe ti rí pàkúrọ́ pé wọ́n ń pààyàn ìgbà yẹn ní kọ́tà sọ fún ìjọ eh, professor emir Ọ̀ṣínbàjò nìyẹn tó bẹ̀rẹ̀ sí ń bá wàjà tó bẹ̀rẹ̀ sí ń lò láti bá wàjà ń bí tó bẹ̀rẹ̀ sí ń lò láti bá wàjà ń bí wípé wọ́n lọ fàyà kò ní láyà láyà ẹ̀ níṣe kọ̀ọ̀kan fún nàìjíríà ní rí kọ̀ọ̀kan o wọ́n máa lògo yín ni o tí ìbájẹ́ pa gbàdúrà fún wọn bí ọ̀pọ̀ ní jáde lórí òyìn ọlọ́gọ́ ajá tó wọlé ẹ̀kùn ni kò ní ó máa fi jẹ̀wẹ̀ dandan ni agbàdúrà fún wọn bá fẹ́ gbà tán wọ́n máa ṣe kinní kan wọ́n á lọ gbóríyìn fún àwọn tí ò mọ nǹkan tí ò ṣe nǹkan kan àdúrà wọn tó bá ti ń gbà ẹ máa gbà á ẹ fi mí lọ́rùn lẹ̀ ọlọ́run ló ń gbọ́ oṣù wáàdúrà olódodo lọ́lọ́run máa ń gbọ́ ń pàtẹ́sì òdodo ṣẹ́dọ̀ tó ṣe tẹ̀tẹ̀ fọlọ́run lẹ́tẹ̀tẹ̀tẹ̀ ń ṣe èṣù ẹni tẹ́ máa pè yéèṣù lórúkọ yéèṣù lẹ́ máa máa pè lẹ́ máa máa fi sílẹ̀ pé. ẹ̀yin wèrè tán máa ń pè pé kó máa pè mí ẹ̀ tẹ́ bá tún pè mí mọ́tò bá pa ẹ́ dànù don't call me i'm not your mate ẹni tó ràn yín iṣẹ́ màá sọ ẹni tó sanwó àtẹ tó gbowó láti gbógun tì mí ó yá ṣòfò ẹ ṣòfò ẹ ṣòfò ẹ ṣòfò ẹ dàbà ṣòfò torí mi ráàyè tí mi ì dẹgbẹ anybody kí n wà nínú ilé kí n kẹ́nìbọ̀dì má pè mí fojú kan mi inú mi nísìnyí tí bá ti pọ̀ mọ́ mi tá a dẹ̀ ti pera wa tá a ti ṣe nǹkan tá a ṣe you don't you are tí mo dẹ̀ pọ̀ lọ́hùn tó dáhùn what else kí lẹ fẹ́ ṣe ẹ̀yin tẹ́ bá pèèyàn kẹ́ bèrè owó ẹ pèèyàn kẹ́ fẹ́ fúnyàn lówó ẹ pèèyàn kẹ́ fẹ́ ẹ pèèyàn ẹ pèèyàn kẹ́ banú èèyàn jẹ́ ni ẹ ṣòfò ni ẹni tó bá pè mí lówó láti banú mi jẹ́ ìbànújẹ́ ló máa bá ẹ láyé àti lọ́run ẹni jèrè ọkàn yóò ní balẹ̀ your mind no go touch ground gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀tàn náà máa pardon yín lọ́lọ́ máa gbé síta gbangba ọlọ́run ò ní pardon yín tá a máa pardon yín tá a sọ pé i forgive yín ẹ̀yà máa tọ́tọ̀ yàn eh because you are big eh she now said what you have done before who are you are you God you are you there when God created me orí méjì kọ orí méjì ló ní ni tó bá dorí méjì ẹbọra ni ẹ abirùn ẹ ń kọ mi mo tó fẹ́ mú kí ní ẹ jáde. ṣé mo gbé ni ní ìgbé náà àtijọ́ tó ti pè mí ìyẹn rògbòyà máa pè wọ́n ni you know I don't I don't I don't get time for bullshit too. I don't pass that level for a long time. If I call myself, you say you don't know me, If I don't abandon you. Who be you? Be you? You be God. You get money na God just you make am. Gbogbo owó yín kan tẹ̀lé tẹ́ máa fi ṣàkọ yẹn gan míì kò go ṣe legit kì legit. Owó tẹ́ jí owó tó yẹ pé fraud ló bá dé tó bá gbọ́ pé ìfraud ló bá dé gbogbo owó náà fi gbogbo yín jẹ́ máa ti ṣe sí mi ṣe rí pé mo dá yín lò I get time for bullshit ni. mo fẹ́ sọ story kan before ní Canada story. Uh, eléyìí sìn olórí burúkú ó fẹ́ gbé mi gbẹ́ nìkan ẹ wo story to send sí mi ẹ wo story tó send ó ní how that woman Abiola Orisile been promoting him on social media prostrating for him on stage as if Wasiu is God what's my business irú eléyìí sì kò kọ́ sórí platform ó wá sínú inbox mi kí ló mú fún mi ní kí ló wá sínú inbox mi fún àti wá sí àti wá sí i don't have time for bullshit ẹ kó sí lọ gbogbo ẹ tó bá ti ṣe kàmí ìbáwọn yín ṣeré is what work alone is a winner tí wọ́n sọ pé mi ò gbọ́ fún yẹn máa send <laughs> french letter sí mi let me read jẹ́ disera disipetable all the way than the eleventh twenty. I don't know. <sighs> mi gbọ́ french <laughs> mi gbọ́ french. Merci beaucoup. Merci, French. Merci beaucoup. Don't worry, Larry. Larry. I'm not saying. um, alẹ́kìrì yẹn ó ṣì ó ṣì pọ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ tí ìṣù máa ṣe ní ọ̀sán ṣé ti yé bẹ́yẹn máa play voice yẹn tó kú mí ní post ẹ̀ down ṣó ti gbọ́ so kò sí nǹkan tó bá fẹ́ pa ẹ́ kó jẹ́ ká mọ̀ á máa help ẹ́ ṣé ti yé a máa help ẹ láti speak out pé àánú òjò o nígbà tí ó dẹ̀ ti pa ìyá ẹ̀ tán wọn wọ́n ti pa ìyá wọn tó fẹ́ pa ọmọ tí ìyá fi sílẹ̀ o ṣé ti yé a máa speak ìfẹ́ lórí platform yẹn but ẹni tí ó ti máa ń bú mi I want to show you ẹni tó ti máa ń bú mi for long time yẹn ó ti yé ẹni tó ti máa ń bú mi for long time tó pẹ́rẹ́ ní Mary Daniel every time this person will be abusing me every time this person will be abusing me every time this person will be abusing me Eh? I don't know him. And when I'm talking like this, you'll be commenting under my platform that you are a liar. You are lying. I will report you to Canada government. Canada will deport you. You don't have paper. You only lying. You a liar. You lie. You lie, lie, lie, lie, lie, lie, lie, lie, lie. Oríṣiríṣi. Eh? I am not lying. Now the person was now threatening me yesterday. You know what? You know, you said, you, I, mean, I know Ladare. I know Dare. Let me show you the message. Let me show you the email. I know Dare. I'm going to call Dare now. He's going to, he's going to, he's going to, I'll call him. I send the video to him. Mo ní ṣé Dare máa nà mí ni. Mo ní okay tí Dare bá bá mi báyìí, màá dì pẹ̀lú Dare. You don't know me. <laughs> I deal with you jàtijàti. But tó bá pọ́n mi lé, mi ìgbowó lọ́wọ́ ẹ̀ ò fún mi lọ́wọ́ mi jẹ́ ni mo nílò owó tó ẹ̀jà sísà fún mi wàá tó máa ní kí o yẹ̀yẹ́ mi máa fojú yí máa fi gbá ògiri mo ní mo fẹ́ play voice note àwọn senators wọn ò fún mi lọ́wọ́ gbogbo jẹ́jẹ́ mi mo jókòó báyìí tó máa send number àwọn senator àwọn minister àwọn èèyàn sí mi wọn ò fún mi lọ́wọ́ rí wọ́n dẹ̀ máa sọ wọ́n ní wọ́n ní kí ni eh, kọ́dánùgbà kọ́dánùgbà àwọn èèyàn ṣé wọn ò láìpẹ́ ni wọ́n fún mi number wọn if you send somebody's number to somebody it means that you want the person to have your contact like me i don't send my contract to everybody so why you now get me ẹlòmí ma ní send your account number wá dẹ̀ ní má fún o má fún lówó má fún lówó owó tẹ̀ fún mi yẹn gbogbo ibi tẹ̀ rí pé ń ṣe ìkà tẹ̀ ṣe fún mi yẹn máa rí pé ire ló já sí because wọn ò lè ka owó fraud kọ̀ọ̀kan sí kọ́ ka dọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni wọn ò lè ka owó gbọ́mọ́jọ́ owó nàìjíríà gọ́ọ̀mẹ̀ sísìn wọn rí lápò mi àbí wọn rí ilé pẹ̀lú wọn ò lè rí mi lè sọ bóyá wọn lè rí nínú ẹbí mi ò bọ̀ tí èmi lọ́dọ̀ mi you can't see it okay so you are not giving me money that time yẹn náà bí gbogbo àwọn èèyàn ńgbà ìmọ̀ ṣe ń mèkó owó tí wọ́n máa ní wọ́n ń ṣe iṣẹ́ burúkú kan iṣẹ́ wọ́n máa ní wọ́n ń gbé ọjà ńgbà tí wọ́n lọ sọ́dọ̀ mami tán náà ń wá mi pé wọ́n náà fẹ́ rán mi jẹ́ pé màá lè lówó ńgbà yẹn wọ́n mọ́mì mi ò fún wọn ládírẹ́sì mọ́mì mi ò pọ̀ nfẹ́ ṣèkà fún mi ire ló jẹ́ lónìí <laughs> mo lẹ́nu gbogbo la mo lè sọ̀rọ̀ kọ́síṣẹ́ ibi ni wọ́n ṣe fún mi gbà yẹn it become testimony the money you don give me now that I struggle to pay and all of you are owing my money and I don good to you I <laughs> will abuse you terribly and badly and I have now said wọn bí ẹrẹ wọn bẹ anybody rẹ sẹ gbé mi wàásù mi síkọ́ọ̀tù mi ayé ẹ̀ máa bàjẹ́ ni mo níwèé ṣe bí káàdì mi mo sọ yẹn wọ́n ní ẹ ó kọ́kọ́ bèrè lọ́wọ́ mi wọ́n ní kò níwèé o èmi bọ́lá mi níwèé mi ní tí bá máa níwèé nǹkan ọmọ Canada ni mi I'm a Canadian citizen ò gbọ́ and I'm going to work to better country ni anybody tó bá ń ṣe burúkú ọlọ́run bá wa kó sí wọn níbo tí èmi ni ò ní ṣe burúkú fún orílẹ̀-èdè mi àti fún ibi tí mo bá wà àti fún ìdílé mi gan-an lọ́jọ́ tó ti bí mi sáyé ire ni mo ṣe ire rẹ̀ ni máa ṣe tí jésù máa padà dé gbogbo àwọn tí mo sọ̀rọ̀ fún tí mo máa ń ṣe dáadáa fún yẹn go and see go and check it out I do good to people but they, to come out and do good to me tó bá yẹ nìkan tó fẹ́ ṣe rere fún mi báyìí wọ́n ní má súnmọ́ o ègún kan wà lórí ẹ̀ tá lègún wà lórí ẹ̀ báyìí nínú èmi àtànú òjò àánú òjò bímọ kò kọ́lé kò ralẹ̀ kò ṣe ó gbowó ó lẹ̀ gbogbo ilé náà ti tà tán arúgún cortisone wọ́n gbọ́dọ̀ máa set court yẹn wọ́n gbọ́dọ̀ máa set you ó lọ sókè gẹ̀rẹ̀rẹ̀ níjọ́ yẹn ó kàn wálẹ̀ ní ilé tán fi ilé tán tán fi tán fi tán mọ ènìkan ló máa wo dànù. dáre mo fẹ́ gbé gbèmè Daniel jáde ètò sẹ́ni lánàá dà assistant for yesterday èébú tó ti ẹ̀bú mi sí ìrìnà màá tún sọ síbi mo ń bọ̀ kò tì mí lójú ó ń bú mi lánàá ló ń bú mi ìní tracy ṣe disease ètò sẹ́ni lásìí. It was send ní last lánàá lélẹ̀ you see I want to show you now okay okay Merida, da Mary dami okay bóyá ìyàwó dáre ló ń jórúkọ yẹn look at the message you sent to me yesterday the one you sent last as I was on the live chat yesterday the person sent me more than five messages my phone was It was pumping, like he was sending message through the email to me. You understand what I mean? He was sending the message to my website that mo post ọjà sí tí mo post bàtà sí wọn ò ní ọ̀dà wọn máa gbogbo tó bá ti báyìí wọn máa lọ bẹ̀ wọn máa lọ bàjẹ́ ẹ wá ní mi ní báyé máa báyé ń jẹ tí bá ti rí ìṣòro tẹ bá ní sìn máa báyé ń jẹ pẹ̀lú àwọn tó bá ti ń ní mi ní sọ pé ẹ fọwọ́ wọnú ẹnu pé mo promise promise is a debt i'm going to tell them if you any funny politician àwọn tó bá ṣẹ̀ mí ń sìn tó bá ti fẹ́ ṣe election ti bàtẹ ẹ lè mọ pé tí bá sọ pé má pọ nísìnyí tí bàjẹ́ pa àgbàdúrà níbí báyìí ta àgbàdúrà pé ọlọ́run jọ ọlọ́run gbọ́ má jẹun sọ̀rọ̀ mi ìfẹ́ mi ìfẹ́ wọ́n ti anybody má jẹun sọ̀rọ̀ má jẹun sọ̀rọ̀ yẹn tí mo fẹ́ sọ̀rọ̀ tí n bá rí yín tẹ́ bá ní problem instead of say ee eh, ibi tí àti tí máa máa sọ fún yín ẹ eh, fi wọn lẹ wọn lè ronú kó rẹ tí máa máa dọ́jì no tí máa máa play fún un hmm. I will tell them that ele màá bá mi lè má èyí tó bá ti pé kò gbà wíwọ tó yẹ pé mi lè wọ́ pàṣẹ Olúkọ̀yà dáadáa mi lè wọ́ wọn tí ó ti yé pọ̀ tí wọ́n ṣèkà fún mọ̀ èdè náà mọ̀ gbogbo nǹkan sí síta báyìí sí àti àwọn nǹkan tí àánú òjò ní kan ṣe ń gbà yẹn ó ti yé bẹ́ẹ̀ tó àánú òjò lè jẹ́ ọ̀gá wọn torí àánú òjò ti àánú òjò ìsè àánú òjò senior àánú òjò senior olùkọ́yànà because ní CAC o oh yẹ́ à gbà tó ti ń jẹ́ tí àná òjò ti jẹ́ pásítọ̀ olùkọ́yà sì jẹ́ ó ń jẹ́ choir master choir master ni wọ́n yes story ti bá sọ gbà bẹ́ẹ̀ àbí lọ́mú pa doctor ṣe gbogbo rọ́ọ̀mù ìkúrọ́ àná òjò sí ní ọ̀hún pásítọ̀ olùkọ́yà nínú iṣẹ́ ministry ní CAC ṣé ti ṣe bẹ́ẹ̀ yẹn. message tó sẹ́ǹsì síbi láàsì mo ti rí kan wá ní let me screenshot it pàápàá kò dùn mí o so tell i mean ládàre before i i delete i cannot let me just tell you the truth i cannot delete it until you provide this person that normally terrorize me for the past one year on this platform this person will be abusing me like the one the, the last message he sent yesterday was illiterate is a disease Hmm. èmi nìyẹn o mi mọ ìwé mélòó tí dáàdi àti mọ́mí ẹ̀ka àti wọ́ hmm. ṣé ìwé tó kà náà jáyẹ ṣé ìyẹn jẹ́ ìwé Ọlọ́run dárí jì mí ṣé ìgbà tí ń ká ọmọ tí yẹ pé tẹ́ bá ti lọ skul báyìí kọ́ọ̀tì lẹ lọ ṣe ṣé ìwé ìyẹn ìwé mi lè sọ pé tó ti kà mí sí o tó ti wá serious tó ti wá bá kà mí lọ sí skul bóyá ìwọ tó ń sọkọ kínní ni o this is why I say you should go and upgrade yourself always don't understand a simple English ṣé english jẹ́ èdè ìlú bàbá mi ni àbí wọ́n sọ pé wọ́n bí mi sí british wọ́n sọ pé british kọ́ ni mí lò ṣì ó ti jẹ́ kí n sọ yorùbá òǹdó aláyé bàjẹ́ Bọ́lá go and and google and check uh, meaning of privacy not secret court privacy why you don't respect my privacy as well when I'm talking and I'm complaining what people have done to me in my country why you are you are trying to support those ones telling me all the time that I always uh, uh that I'm lying, and you always bully me. You're going to report me to Canadian government. Do you? I won't. I won't know what all the petition you'll be writing secretly against me. And yesterday somebody was telling me, hey, you don't need to bring all this thing on the social media. Just pick your pen and write a letter to one place, and then they will attend to you. I say, ah, and now, eh, I mean, and now, I mean, I now give an example about what happened to me during the during my uh, before I got my paper, you know. I said, I, I submitted whatever necessary document to the government. And after that, I mean to the immigration. And I follow up that time. I called today. And the next day they said I should come and receive one letter from the post office. Getting there, they gave me another letter that you are being rejected because you they will request for the uh, necessary some documents and you refuse to provide them. I said, me, I sent them long time and I called yesterday, two days uh, two days ago, and they said they received everything, and they said they are working on it. They'll get back to me shortly. Another migration nine write a letter, and somebody from all these Facebook people that are terrorists are sending, they're sending, they will telling me whatever what whatever that's happening in the system of Canada, they be exposing it on the Facebook of Dublin, of London, of Nigeria. surprising me that even people in their country don't recognize them why we did the whole giant of Canada the whole the whole Canada for that matter we be recognizing this matter want wèrè yìí something i say something is fishy maybe you may want to buy a one máa and báyà kó dẹ̀ sí agbára jazz kankan got bá jẹ́ jazz kan a máa já wọn tán tó bá jẹ́ jazz kan a máa já wálẹ̀ á já wọn tán bẹ́ẹ̀ ni Ben sọ. that's the message you sent last yesterday. He said, I'm going to call, I know Dare very well. I'm going to call him now. He's going to deal with, ṣé màá nà Eh? mo fẹ́ nǹkan tó tún pè lánàá mo fẹ́ fún yín ni o eléyìí tó tún ó tún pè mí bọ́lá ẹlẹ́nu ńlá <laughs> ṣé mo máa ní ara ńlá báyìí máa wá lẹ́nu pẹlẹbẹ bí ẹnu asín àbí máa wá lẹ́nu sọ̀rọ̀ bí ẹnu asín ẹnu tó bá jẹ́ pé ẹnu mi ó dá nígbà míì kéèyàn létè ńlá torí ńgbà míì téèyàn bá létè ńlá eyín máa jáde báyìí ṣàgànnà ni á di eyín pọmọ jẹ eyín eyín kéyín á eyín ṣámúgà á eyín ṣọ́bẹ̀ ètè gbúdọ̀ tí kí tí ò ní lè bo eyín ó bú mi ẹ máa gbọ́ bó ṣe bú mi o so dáre o gbúdọ̀ bá mi wá olórí burúkú tó sẹ́ni mẹ́sẹ̀ bódẹ̀ jẹ́ ìwọ náà dẹ̀ ni bódẹ̀ jẹ́ ìyàwó ẹ̀ ni lẹ́ni tó máa ń bú mi tipẹ́ tó ti máa ń bú mi ṣé ti mo fẹ́ rí ẹni yẹn tó bá ti rí kò dẹ̀ sí nǹkan tó lè sọ sí òun gbọ́ kí ló máa sọ pé ẹ kí n gbé kinní yẹn wálẹ̀ I cannot Call your lawyer. Maybe you have money. Call lawyer to come out. Call lawyer to bring me to bring the letter to me so that we go to court. Kí wá tú gbogbo àṣírí ẹ. Gbogbo yín. Kí sọ fún wọn gan kó try nonsense pẹ̀lú mi kí sọ pé kó bẹ̀rẹ̀ sí ṣọ́ yín ní báǹkì yẹn. Kí ni kó máa ṣọ́ yín torí àwọn àánú òjò Let me tell you one thing. And Dare, I love you because mommy die now. Mi ì dẹ̀ rí pé wọ́n ṣe nǹkan burúkú. Wọ́n lè ṣe. Torí mo ti rí burúkú nínú nǹkan tí mommy ṣe later but èmi love tí n bá ní fún yàn àti bàtà pọ́pù ẹyọkan yẹn <laughs> bó ti yẹ pé mo ra pọ́pù mo ra bàtà mo ra mọ́dà bàtà fún gbogbo yín ó ti yé mo nígbà tí tí bá Timberland ò tí ti rèé nì Timberland nineteen ninety two ni mo ti ra Timberland fun àwọn àbúrò pastor. Oni olori olórí gidigbi kan báyìí olórí gidigbi ní gidigbi lórí wèrè ló máa sọ fún mi máa ẹ sábàlá òun fẹ́ lọ sí skul òun fẹ́ gba jáàmù òun fẹ́ gba kiri kan wàyí kì í bọ̀ kiri kan kiri kan mo wá di ẹni tó ń sanwó ìyá wọn wà lẹ́fọn àìláyè mi ò ń sọmọ ẹ̀fọn èmi ni máa sọ gbogbo bùkátà wa gbogbo bùkátà olórí burúkú ni yín ni ṣé kò yẹ kí ẹ máa mi respect pé mo tiẹ̀ ti mo contribute to your success ẹ máa sọ pé èmi ò lọ sí skul èmi mo ra wàyí mo ra jáàmù fún wèrè o àti bàtà máa wá ní ẹ bàtà òun fẹ́ lọ yàbò sábò ẹ ó wá ra mo ra ṣẹ́ẹ̀tì ó lóun fẹ́ ṣẹ́ẹ̀tì a máa lọ ra ṣẹ́ẹ̀tì mo lọ ra ṣẹ́ẹ̀tì fún ní yàbá a yàbá ṣé yàbá ni a fi ti rà ǹjọ́ yàbá ni àti mo wá lọ ra fúnra mi mo lọ ra timberland èló ni wọ́n ta timberland la lọ síbi timberland ló bá lọ ra timberland nínú òtútù bàtà tó máa wọ̀ ní snow àwọn bàtà tá máa wọ̀ ní tó àwọn búùtù ẹ ṣáà mọ timberland original gbàgbà lọ ra fún kí lorúkọ ẹ dáre olórí gidigbo ní ò dáre kọ Dayọ̀ bí gbogbo wọn bá ṣe fẹ́ gbajáàmù wọn máa bá mi tó bá jẹ́ pé irú irú délé òjò sí òun ò gba jáàmù kò lọ kò kàwé ń tiẹ̀ tó bá yẹ kó fẹ́ gba jáàmù gbà yẹn náà ìbí náà ló wọ́n máa bá pé kí n gba jáàmù fóun ìbá ti jáàmù àgbà kò lémi téèyàn bá ti bú mi kò ní jáàmù àgbà kò tó bá ti bú mi tí bá ṣe dáadáa fún ẹ tó dẹ̀ ṣe dáadáa fún mi rí tó bá bẹ̀rẹ̀ sí fẹ́ máa fi mi ta yín tó máa ń bẹ̀rẹ̀ sí tàdé ẹran lẹ́yìn ọmọ wèrè ẹ máa jáàmù àgbà kò ẹ ṣe kí máa bẹ ọlọ́run mo ní kó bá mi fẹ́ àgbà kò jáàmù ayé yín bó ṣe bú mi rèé so dáre àwọn tó ti ń bú mi bóyá ìwọ dẹ̀ ní tọ́lọ̀ ń dìdí gbé ẹwà ń jẹ́ pé ó ti tó àkókò láti wá fojú ẹ̀wọ̀n bọ̀ torí pé eléyìí ó ní bọ́lá ẹlẹ́nu ńlá that's the title of this one ṣé gbọ́ ebú nìyẹn o bọ́lá ẹlẹ́nu ńlá ó ṣe sọ pé ẹgbọ́ bọ́lá tó jalè ńlá ṣé mo jalè ńlá àbí mo jalè kékeré ṣe bẹ́nu ńlá ni bọ́lá ò ṣe dá mi nìyẹn ó ti gbọ́ kò ń ṣe crime sórí ẹnu mi tó tóbi it's not a crime apá mi tó ṣe rẹ̀gẹ̀dẹ̀ yìí fi kò ní kò sí kò sí stress mark bẹ́ẹ̀ tó bá tiẹ̀ ní gan kò ní ṣé tiẹ̀ ọlọ́run ló dá mi kò ṣe crime mo tóbi àyà yìí mo kò ṣe crime ó ti yé but ẹ̀yin criminal ẹ̀ bá slim kẹ́ ẹ sẹ́sì you are criminal you are evil you are not wanted in society you either you go to jail eh? or you die ẹ̀yin olórí burúkú you hate me because I speak the truth if you don jà do you know how many years tí mo fi pardon yín I started six years ago now, and this case started like 32 something years ago. I stayed 20 something years ago. I pardon people for like 20 something years ago before speaking, before speaking out. I started blogging six years ago. I started six years ago. And then this case happened, started 2020, I mean 1992. That's 32 years ago. Show me try to. That's six years, 26 years before I started talking. Ṣé me try. When I work here, you collected it. When I work here, kí ló dé? Ẹ sọ̀rọ̀ ayé di àwọn ìlú wo ni àwọn ni Abraham dé tó máa gbẹ́kànga wọn àgbà tó bá dé ìlú agbẹ́kànga àgbà. Èmi ò ṣe Abraham o. Mi ṣe Abraham ṣe ti Bọ́lá ẹlẹ́nu ńlá èmi nìyẹn o by Mary Mary Daniel ò ní ṣoríire. ó rí pé mi block ẹ látànà ó ló máa lọ sọ fún un so dáre try to send the address eh, number ẹnìyẹn sí mi àmì picture ẹni tó send message ọ̀rẹ́ ẹni so àṣírí ti tún sí pé ara yín ni o ẹni tó tó máa ń bú mi all the time so it's your family it's your family you hide and then you busy destroying yourself not me so oníwọ̀n send ẹ̀ sẹ́ that's your first eh, statement ó ní ayé ẹ̀ wà ní danger ń sìn kí ló kàn mí pẹ̀lú ayé ẹ̀ tó wà ní danger ayé tèmi tẹ́ ti fi sí danger láti ọdún yìí kan mi rò pé máa pìtì mí mí torí bó ṣe sọ̀rọ̀ níjọ́ yẹn ẹ̀ my mommy died but you going to bury you are going to wọ́n ló máa gbé wọ́n ní kí wọ́n dá ten wọ́n máa dá ten thousand dollar mo ní kí ni ṣe bẹ́ẹ̀ ni márùn ẹ̀ mẹ́fà mẹ́fà ni ẹ gbogbo yín ẹ ìwọ ni wọ́n fẹ́ kí ìwọ kó sanwó jù torí àwọn tó wà nàìjíríà yẹn kò sówó ń bẹ́ẹ̀ all those things òní gbogbo yín sì ẹ wà nínú WhatsApp tẹ́ ń ṣe meeting ìyẹn mi pé èmi àtàwọn ọmọ family tèmi àṣe meeting àti ẹ̀tí kó tó di pé àti ẹ̀tí kù ń sìn mọ́mì mi ò tẹ̀ tí ì ṣetán èmi gan-an òdẹ̀ ní kú síwájú ìyá mi so ẹni ìtẹ̀dẹ̀ ń sọ yẹn ẹ̀ ń sọ tiyín ni ọlọ́run ṣe tiẹ̀ nítorí wá sọ oúnjẹ náà ni pé ìgbà tí ìyá yín sẹ̀yìn wà ní mítí ṣé ìṣèbí tẹ́ wọ́n bá ní gbogbo yín ìtàn sí wọn mà ní ah, family dáadáa àánú ìjà ọ̀dọ́ ni wọ́n ní mọ̀ pé ẹ máa gbọ́ mi ní láti bílẹ̀ kéékèèké kíkú pa gbogbo ẹ̀ papọ̀ kí n ṣe ṣàtẹ̀yọ kan tí ó ti yé mẹ́rin kí n kúkú póòsì ẹ̀ ó lè go viral. one two three four six messages ló send sí mi lánàá àbí five. ṣé ẹ rí kọ́mọ́dà mi rán mẹ́rin dáná ẹ̀ṣẹ́ tuntun ṣe rí mi dáná ṣe rí abẹ́rẹ́ ṣe rí mi dáná bó ṣe máa ń bú mi ní mi rí dáná ṣe ti jẹ́rìí ṣe rí gbogbo ìkan nínú ẹ̀ ní mẹ́sẹ̀gì márùn-ún ni bí ó ṣe wà lórí láìsàdánù ló ń bú mi so definitely ó dẹ̀ ń i will tell i will tell i will i will share share it now and send it to Dare i know Dare very well ṣé Dare fẹ́ dènà dèmí ni ṣé Dare fẹ́ sọ fún mi ní pé mi máa gbà kọjá ni mi ì lè sọ bóyá tó bá ti jẹ́ pé bó bá ń lò bọ̀ tó bá jẹ́ pé ó ń lò bọ̀ ó ń kó bọ̀ dání ó ti yé bọ̀ tí ò bá ti kú sí yẹn kò dẹ̀ tí mo dẹ̀ bọ́ pé ìyẹn ò lè ṣẹlẹ̀ ní system yìí ṣó ṣe ṣe ṣe ṣó fẹ́ dènà dèmí fẹ́ mi ti máa gbà kọjá ni egbò mi ata mi ò ní da fún wọn ni. Nonsense. ìwọ tó fi rẹ́ẹ̀dì sí fídíò mi yẹn kò sí problem bẹ́ẹ̀ni ṣe máa bàjẹ́ nìyẹn. Now, I want to, I want to ṣé mo kó mo sọ pé mo fẹ́ play àwọn kiri kan ẹni tí ò bá ṣẹ̀ mí lẹ́mi jọ jẹ́ kí ẹni tí ò bá play tí ò if somebody tí ò bá ti gbowó lọ́mi tí ò dẹ̀ ti àfẹ́ má block mi ṣá don't block my view don't shake àfọmọ mi tó bá shake àfọmọ mi ó máa rí bi I want to tell you, do you know that any child born uh, like my children now, they will get uh, automatic citizen? As I'm a child, I mean, a Canadian uh, citizen, you know? Hmm. Mm. ṣé mọ̀ news tó ń lọ torí ẹ̀ náà ṣe ń béèrè is your mother is he is he are you gbogbo nǹkan náà ń ṣe lọ́rọ̀ kan lè ba tèmi jẹ́ irọ́ mà ní kò má ṣe é bàjẹ́. Thank you, Lord. Mm. so mo máa padà wá i'm going for now but mo fẹ́ sọ story kan nípa in tó ṣẹlẹ̀ ní South Africa nígbà yẹn ṣẹ́rìmà tí mo wà ní torí ẹ̀ mo ṣe fẹ́ speak fẹ́nìkan ẹnìkan ò bẹ̀ mí o ẹnìyẹn ò kò bẹ̀ mí rárá ṣùgbọ́n kò dìgbà tí àwọn èèyàn bá kú tán kó tó di pé àbẹ̀rẹ̀ sí ní sọ adọ̀ Amẹ́ríkà bẹ̀rẹ̀ sí ní ṣe pítí e kinní kan oṣù kan ìgbà tí mo wà ní tí mo dé South Africa yẹn ah àánú òjò dìbò tì mí all this person dey deal there with me <laughs> Bola sis Asiri. What do you make me like Basita? <laughs> Ah, no, you know, tó bá jẹ́ pé tí wọ́n bá ti rí nǹkan sọ, wọ́n máa sọ nǹkan ṣá ni. Ẹnu mi ni, kọ́n dẹ̀ sọ pé ó níkùn o, ó lápá o, ó sanra o, ó ti tán. That's only thing. Mi ò gbọ́kọ́ wọn, mi ò jalè, mi bá wọn involve nínú fraud, mi ò bá wọn ṣe burúkú, èmi ni wọ́n jà lólé, èmi ni You understand? Anyway, jẹ́ kí n sọ this um, what do they call it Only ní pásítọ̀ ah àwọn pásítọ̀ tó ban bá ń bẹ ẹja forgiving wọn ò forgiving spirit yes tòótọ́ tone. in their kingdom we that pé pípa èèyàn bíbélì ṣe sọ pé ikú ni ìrẹsẹ wọn dẹ̀ tún gbàgbé pé bíbélì náà ló sọ pé ká gbọ́dọ̀ máa dáríjì ara wa ẹnikẹ́ni kò gbúdọ̀ tèkì o gbúdọ̀ dá èèyàn o gbúdọ̀ máa ṣe jẹ́ kí ìdájọ́ ènìyàn ẹtí ọ̀nà sáà má ṣe ṣe ìdájọ́ fún kọ́ má bàa ṣe ìdájọ́ fún ẹ o rẹ̀ gbúdọ̀ pa ènìyàn you know but all this thing má ṣe lè má ṣe lè they are the one doing this so hmm, gbogbo ẹ ti yé mi báwo ti ń yé mi gan àná òjò ó níkà gan so eh, dáre kò sí nǹkan kan tó fẹ́ ṣe sí i tó bá jẹ́ pé wọn ò bẹ́ẹ̀ pé ah, mọ́mì kú o fẹ́ ra pé sí gbogbo yín ẹ fẹ́ dá ten thousand dollar tó bá ní hundred thousand dollar gan o lè o lè o lè o lè o lè fi sìn ìyá ẹ̀ náà but mo kàn sọ pé mo béèrè lé question kan mo ní ṣé ńgbà tẹ́ fẹ́ fi ten thousand ẹ fẹ́ dá ten thousand dollar ń sìn ó lóun nìkan náà ní kódà àtàwọn tó wà lábúròdù mo ní òkè ìgbà tí màmá wà láyé ṣé wọ́n ra mọ́tò fún ó ní wọ́n ra mọ́tò fún àbílẹ̀ tí mọ́mì ń gbé yẹn náà tó gbà tó ló ń gbé fúláàtì yẹn ní gbàgádà ṣébẹ̀ náà kọ́ ni ìbẹ̀rẹ̀ kọ́ ni wọ́n gbà ní ìlè sọ bóyá ìbẹ̀rẹ̀ kọ́ ni wọ́n kú sí àbíbò ni kí ni wọ́n ṣe fún màmá ṣé wọ́n tọ́jú màmá bẹ́ẹ̀ bí màmá ṣe tọ́jú wọn ó ní wọn tọ́jú ẹ̀ gbogbo ẹ̀ ló wà nínú fídíò yẹn so nísìnyí ó ń kú wọn fẹ́ dá ten thousand wọn lọ ra lẹ̀ sí cemetery kan wọn lọ ra lẹ̀ síbì kan láàrin àwọn olówó kan wá sí wọn síbẹ̀ kọ́ máa lè sọ pé ọmọ bàbá ìyá àánú òjò ìyá ìtẹ́ ìṣe fún láyé ẹ máa lọ ṣe fún nínú ẹ máa lọ kówó lára lẹ̀ sí sáré wọn ra mọ́tò fún màmá náà ṣé màmá ní mọ́tò ni èmi gan tí mi tẹ̀ ṣe wàyí gan mọ́mì mi ń lo mọ́tò náà. ẹ mọ̀ pé ìgbà tí mo ti ṣe nǹkan fún mọ́mì mi ni apart from èmi nìkan àwọn yóò tó kù náà tẹ́yìn máa kàn dé gbé orúkọ sórí bí àgùntàn ara ara ni. ìyẹn mi pé bẹ́ẹ̀ mi ò ṣe lówó lọ́wọ́ yẹn bí mọ́mí bá sìkì gan tó bá kú mi lè rọ ṣe bí èmi nìkan kọ́ ni wọ́n bí àlègé ńgbà tí mọ́mí bá dàgbà tó bá kú máa lówó máa rówó fi ṣe àti wẹ́ẹ̀bù àwọn àbúrò máa dúró sí ipò oríṣi ọlọ́run fi mí sí kò ní dìrù láéláé ẹni bá lóun fẹ́ rí mi lókè yẹ̀yẹ́ ọlọ́run ló máa já ìwọ bọ́ àdàbí tó bá jẹ epo mi àdàbí tí àná òjò bá jẹ epo mi tó bá jà tàmí àdàbí oore tí mo ṣe fún òun ṣerú ẹ̀ fún mi àdàbí tó wẹ́ pé mo purọ́ mọ́ wọn gbogbo àtún fẹ́ kó jábọ̀ gan ní CAC tí pásọ kí lórúkọ pásọ yìí Joel kọ́ ni tán jọjọ ń du youth officer ń gbà yẹn ó dìdí wàá pè wá ni tán ń pè wá lọ sí ibì kan ní Anthony Village tó ń béèrè tó ń kwérì wa tó ní ká má sọ pé wọ́n mọ̀ pé kí n béèrè ṣé ó máa ń ṣe báyìí mo sọ gbogbo ní mi mi mi ìbá tiẹ̀ jẹ́ náà mi ìbá tiẹ̀ jẹ́ náà. èèyàn wá ṣe tó ń bá ti wà níbìkan àwọn kan máa sọ pé kẹ́ ẹ máa ṣèkà fún ẹ máa ṣèkà fún mi tó bá ṣèkà fún wa á rí i pé ó máa rí kà ọkàn ò ní balẹ̀ tó bá gbọ́yọ̀ má ní kò touch ground. ẹjọ kó sì lọ kó fóònù so ní ṣọ́ọ̀ṣì tí mo lọ ńgbà tí mo wá bẹ̀rẹ̀ sí lọ sí redeem yẹn I know Joe is a fraudster yes he hate my relationship he hate my marriage he hate everything about me he going after me to destroy me since láti ọjọ́ tí ó ti tó ti ní kí n tó ti fẹ́ràn mi lọ sẹ́wọ̀n tí mo ti ẹ̀wọ̀n yẹn ti yẹ̀ lórí mi láti jọ́ náà àti ìparí ló báyìí ló ti ló ti ń tẹ̀lé mi kiri gbogbo ibi tí má dé bá lo connection òsì tó bá ní á máa fi dààmú ayé mi kò dẹ̀ sí irú èèyàn bẹ́ẹ̀ tó bá ti sọ̀rọ̀ báyìí àwọn èèyàn daft gan wọ́n máa believe pé gbogbo tó bá sọ òótọ́ ni àwọn pásítọ̀ wèrè wọ́n máa sọ pé èèyàn kan ní ègún ta ló léègún nínú wa ìwọ tó jà mí lólè olé mi léègún ọlọ́run bless mi mo lọ́kọ bẹ́ẹ̀ ṣe gbógun tì mí tó mo lọ́kọ mo bímọ ẹ kàn dàrú ni torí ẹ lọ́wọ́ ń bẹ̀lẹ̀ ṣe ń da gbogbo ẹ̀rú ìwọ ò ṣe kankan ò kéwò ò kàwé ò paláàrò ò dúró ọmọ yín ẹ ìyàwó ẹ gbogbo ayé obìnrin lẹ bàjẹ́ káàkiri owó lówó a lot of people lẹ dè mọ́lẹ̀ ritualist ìjọba ìjọ Ọlọ́run sọ fún wa nípa ìjọba ìní wọn ṣe olówó a lot of àṣírí máa tú gan ẹni yìí sọ pé ibùgbé ìkà ni ayé my sister <tsk> irọ́ ni ẹ jẹ́ ká pa àwọn ìkà tó bá wà láyé ká jẹ́ kí ayé lè jẹ́ ibùgbé àwọn ẹni rí mi ò believe ẹ̀ we allow them in society ni yes we allow them in society ni ṣé ní ìlú Saudi àti ìlú kan àti àwọn ìlú tó wà kàtà àti gbogbo ọkàn wọn balẹ̀ tí gbogbo nǹkan wọn dédé pààyàn bẹ́ẹ̀ ní gbogbo àwọn ìlú kan ṣé ibùgbé ìkà ni ilé wọn ni ibùgbé ìkà lè sọ pé Nàìjíríà ibùgbé ìkà àtàwọn kan tó bá ti fẹ́ kọ́pì Nàìjíríà má máa pẹ̀lẹ́ ayé ní ibùgbé ìkà mo ṣe rí ìkà ni ibùgbé ìkà báwo so ìyẹn mi pé anybody tó bá ti fẹ́ gbélé ayé gbọ́dọ̀ máa ṣìkà that's not true. ẹ má wọrí mo máa play kíní ẹ̀ bò mo ń wá. Wa mẹ́sẹ̀gì yẹn ni mo kọ́kọ́ wá ná mẹ́sẹ̀gì tí ó kọ́kọ́ send sí mi yẹn the one máa farabalẹ̀ bóyá orí eléyìí dẹ̀ ni orí eléyìí wà máa farabalẹ̀ wà máa jáde máa ṣe tọ́sìn máa stop ẹ̀ máa tó farabalẹ̀ máa tẹ̀fẹ́ wo tètè gbogbo. ẹ kò fi iye àmọ́ tí wọ́n ti pé kó lo data yìí. Quello qui vicino. so bí mo ṣe ń sọ lọ ẹ má bínú màmá. church tí mo lọ ní tí mo lọ ń wá yẹn gbogbo ọwọ́ kọ́wọ́ tí mo rí yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá mọ́mì ó ṣe yé mi ni pé àánú òjò ló wà behind everything a lot of problems, physical ones ni o ìgbà tó yá wọ́n penetrate dénú ṣọ́ọ̀ṣì yẹn a kò wà nínú ṣọ́ọ̀ṣì nínú. No ti fẹ́ bẹ̀rẹ̀. house of gold yẹn mo mú wọn débẹ̀ ṣé ti yẹn redeem ni o house of gold tí mò ń lọ nígbà yẹn tó jẹ́ pásítọ̀ pásítọ̀ bẹ́ẹ̀ so eh, pásítọ̀ Fẹ́mi ló máa wá ń gbé wà wá torí ilé wọn close mọ́ ilé wa ṣé ti yẹn wọn ló máa ń gbé wa lọ sí church ìgbà míì kẹ̀dẹ̀ rí náà sista Tolú tó bá kò níbi iṣẹ́ because ó ṣiṣẹ́ pẹ̀lú South Africa airline so ọ́fíìsì South Africa airline yẹn ibi tán lọ́fíìsì kò jìnnà sílé wa wọ́n máa ní Windsor wọ́n ní ọ́fíìsì ní Windsor so kọ́ máa gbé wa mú ah, people are killing people you got to be careful tó bá fẹ́ fìsì obìnrin míì fún ọkùnrin míì báyìí wọ́n pa ìyàwó ẹ̀ tó bá fẹ́ fìsì ọkùnrin míì fún obìnrin míì báyìí wọ́n pa ọkọ ẹ̀ people are killing too much in Nigeria o àti pásọ ati pásọ ati wíwú ati ìwò àti ọmọ ọ̀tá àtàwọn ọmọ wọn ń pààyàn o. so meanwhile ẹni tó mú adé ṣọ́ọ̀ṣì yẹn was tó jẹ́ ká wá ẹni tó tiẹ̀ jẹ́ ká wá síbẹ̀ yẹn gbòó ló jẹ́ ká wá South Africa ẹni yẹn eh, tó mú jẹ́ ká dé chọ́ọ̀chì yẹn tó jẹ́ ká wá sí chọ́ọ̀chì redeem yẹn dókítà mi ni láti nàìjíríà orúkọ ẹ̀ náà jẹ́ tolú ló tolúwa ni ṣó ti yẹ yín ẹ̀ tolúwa ni lẹ́pẹ́ẹ́ hospital yẹn wà lẹ́pẹ́ bọ́tẹ́ ní ẹ ti relocate pẹ́ so lára àwọn doctor doctor yẹn nígbà tí mo ń face challenges tí bàbá ọmọ mi gbà yẹn tó fún mi lówó pé kí lọ ṣètò nígbà tá a ṣà ṣù tí wọ́n gbógun ti gan tí wọ́n tẹ̀lé ah àánú òjò òní ṣan tó dájẹ́ àṣírí yóò ní bòsà agbára ló gbogbo ń tẹ́ ti ṣe ní ìkàlàyé kọ́lọ́run bá wa tú síta àgbàdúrà fún yín ní pé kẹ́ ẹ kú àdìgbàdúrà pé kẹ má mú kí wọ́n gbogbo ìkàtẹ́ ti ṣe fún àwọn ènìyàn àti tẹ́ jẹ́ tẹ́ ń pera yín ní nǹkan tẹ́ jẹ́ kọ́lọ́run fi yín wọ̀n fún ayé dásì kọ́lọ́run fi yín wọ̀n fún gbogbo àgbáyé gbogbo ibi tí ẹ fẹ́ tó họ́rìbù tẹ́ fẹ́ kọ́lọ́run mọ̀ yẹn àmì tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ yẹn tẹ́ sì fi ń ṣèkà fún àwọn èèyàn for long time kí ọlọ́run fi bẹ̀ wọ̀n fún gbogbo àgbáyé ẹ mọ̀ nǹkan báìbù lélẹ̀ ọlọ́run fi ìrànkọ wọ̀n mí kó tó di pé ọmọ yẹn pè mí ní ọjọ́ yẹn omi ní something kò necessary it's just to be for me personally ẹ mọ̀ pé tọ́lọ́run bá fẹ́ ṣe ogun fún ẹ àwọn tó wà nídìí ogun yẹn gangan àṣírí wọn ò ní bò mọ́ táṣírí ogun tó bá ń jẹ ẹ bá bò ayé ẹ máa bàjẹ́ ṣùgbọ́n táṣírí ogun tó jẹ́ ò ti bò mọ́ ló bá tún àwọn eléyìí dẹ̀ máa ń ba tèèyàn jẹ́ wọ́n máa tún gbúrọ́ mọ́yàn anyway jẹ́ n sọ story yẹn quickly màá come back because inú bí mi gan nísìnyí bí mo dẹ̀ mo ń wá fídíò yẹn mo wá wò bóyá orí bíbá mi ọjọ́ tí wọ́n kọ́ pè mí yẹn máa gbé jáde àti mo máa play full video àfi tó bá yẹ pé dáre o àdàbí tó bá mú Mary Daniel yẹn jáde Mary Daniel yẹn tó tún pè ní Mary Dami mo tún rí níbi kan Mary Dami bóyá òun ni bóyá ìyàwó ẹ̀ ni bóyá ẹnìkan because ó sọ pé I know this person I'm going to send this message I'm going to send this video to Dare as if Dare is going to beat me as if I call for Dare to call me I don't want people if you don't have good things you don't you just come to oppress me they send a lot of people to do that for me tí n bá fún ọ ní abẹ́rẹ́ kan wọ́n máa lọ jókòó síbi kan ni tí n bá fún abẹ́rẹ́ tí mo mí pé tó gbé ọ̀rọ̀ wá táwọn èèyàn kan bá wá ẹ àbáṣe wà Nàìjíríà ń sìn mo ti kọ́lé o o ti kọ́lé ọdún wo ló kọ́ kò tí ì pẹ́ lórí kí ni jẹ́ ká wo sáàdì sáyìn ilé tó kọ́ àti ìkọ́lé ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run ara lẹ̀ wọ́n gbà lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni a kọ́ mọ̀ a dẹ̀ fọlọ́run a dẹ̀ ń kọ́ra wa owó wa ò sí lọ́wọ́ yẹn èyí ti jówó wa rí bẹ́ẹ̀ ni máa ń sọ fún wọn owó yóò sí lọ́wọ́ mi bẹ̀jẹ̀ ti jówó jọ́lá wa rí bẹ́ẹ̀ bá ìyẹn mi pé a sì ń ṣọ̀gá yín náà ni a wá dé church yẹn ní ọjọ́ yẹn lóhùn in fact bá ṣe kó orin dìmú náà kò ṣẹyìn wọn gbogbo àwọn ọmọ tó wà ní gbogbo àwọn àbúrò mi pátápátá tó lọ rìdíìmù tó lọ ṣọ́ọ̀ṣì yẹn kò sí ọ̀kan tó ń kí mi mọ́ gbogbo wọn àti ọmọ àbúrò mi tó wà ní South Africa yẹn náà àwọn ló wà ní díẹ̀ wọ́n máa sọ fún wọn lè lé mi mò ń ṣe wọ́n ní màmá ẹ̀ ló ń ṣe wọ́n dá gbogbo létí ẹrú nǹkan tí dáre try láti pè mí nìyẹn pé màmá wọn ti kú o ṣùgbọ́n màmá àwọn tó kú yẹn sìn àwọn ń ṣe WhatsApp meeting àárín táwọn ò dàrú. báwo ni fámìlì mi ṣe máa lọ sí redeem ó wá máa lọ sí àmì ó wá máa lọ sí first àmì MFM gbogbo wọn ò ní kí mi èyí tó bá lọ sí èyí wọn ò ní kí mi èmi dẹ̀ mo gbé wọn débẹ̀ ṣé mo rọrẹ burúkú rò wọn ni mo débẹ̀ mo gbé wọn lọ bẹ̀ ni wọ́n ṣe máa máa kọ́ gbé mẹ́sẹ̀gì fún ẹni ìyá ẹ̀ ni o sá ìyá ẹ̀ o má lọ lé o wọ́n dẹ̀ ní connection tó o bá fún ìyá ẹ̀ tán ni kò má fún lóúnjẹ tó pọ́n fẹ́ kó tètè kú kán ba lè máa rún láyé ẹ̀ tó o bá lọ fún ìyá ẹ̀ lóúnjẹ ibi tó o bá ti ń ṣẹ́ pe ọ̀gá bẹ̀ tó wọ́n máa ní connection kí wọ́n á ní kó sáàkì ẹ̀ wàá máa rò pé ayé ló ń ṣe ẹ́ ayé calling ni gbogbo ọ̀gá iléeṣẹ́ wọ̀nyí ló máa pè wọ́n daddy ló máa pè wọ́n mọ́mì mommy, dádì daddy àwọn tí ò lè dádì ọmọ wọn wọn ò dádì ọmọ wọn débi kí wọ́n fẹ́ dádì anybody The phone is not fully charged. Me too, me too. Text now subscribers. The battery yẹn ti fẹ́ I'll come back. Full video, everything, be more organized. Now I want to drink water.